tẹ́jẹ́ àdìbísọ́lá àti kà ìtumọ̀ ẹni pé kùránì tó máa kà nígbà tó bá wà lórí ìnàró níbi irun rẹ má máa kà sókè irun wá òun náà irun òru gẹ́gẹ́ bá sọ fún wa lánàá náfìlà lọ́sàn-án ni wọ́n sọ ni wọ́n ṣàlàyé fún wa a sì sọrí sí fún wa tó fi sọ kalẹ̀ ànábì wa ń ka sókè gan wọ́n tún wá ń fi èbú àlébù kan kùránì ọlọ́run wa ní wa ànábì má máa kà sókè bó ti ń kà sókè yẹn àwọn èèyàn ń fi àlébù kan kùránì lẹ́yìn wá gbà náà má tún wá kà á má kà jẹ́ẹ́jẹ́ torí pé àwọn tó fẹ́ gbọ́ tí wọ́n ń tẹ́tí nígbà tó ń gbọ́ tí tó ń kà wọn ò ní gbọ́ nígbà tó bá ń kà jẹ́ẹ́jẹ́ wàhálà má jẹ́ tó yẹ pé ó tún kà jẹ́ẹ́jẹ́ nàm. ọlọ́run ni máa wá ọ̀nà kan láàrin méjèèjì yẹn ni pé tí ò ní lọ òkè jù tí ò ní lọ ọlẹ̀ jù kò ní lọ òkè jù kò ní lọ ọlẹ̀ jù wà wá máa sọ mọ́síláhà yẹn ni pé dáadáa wo ló wà níbi bó ti fẹ́ gbóhùn yẹn sókè ó máa wà láàrin méjèèjì sọ ló jẹ́ pé táwọn náà bá ń kírun lóru àní máa fi dààmú àwọn èèyàn ṣùgbọ́n wọn ò fẹ́ ká máa ké jẹ́ẹ́jẹ́ bá a ti máa ń kírun jẹ́ẹ́jẹ́ ẹ pé a kàn máa wí nǹkan lẹ́nu ni wọ́n fẹ́ kọjá bẹ́ẹ̀ wọn ò dẹ̀fẹ́ kọjá pé a máa pariwo lọ sókè ṣùgbọ́n a ò pé bó láti fẹ́ lọ́ra jẹ́ kí ohùn wa ó lọ sókè tí òfin ní kó bá kíni ọ àwọn tó bá wà lágbègbè wa so òun làwa máa ṣe àwa wà láàrin méjì ibẹ̀ náà. ọlọ́run wa sọ wá nàbí pé gbólóhùn tí ó gbọ́dọ̀ máa wà nínú ọ̀rọ̀ rẹ tí ó máa sọ òun náà ni kó máa sọ alhamdulilayi lọ́pọ̀lọpọ̀ ìgbà kó máa dúpẹ́ fún ọlọ́run ọba òṣìṣẹ́ ọlọ́run ọba a máa dúpẹ́ fún ọlọ́run so ní gbogbo ìgbà òṣìṣẹ́ ọlọ́run ọba ni máa dúpẹ́ fún ọlọ́run lára àwọn àdìsí tó wá òun náà ni pé tí dáadáa bá ṣẹlẹ̀ sànàbí ànàbí ò ní alhamdulilayi alladhi bíi tẹ̀tí mo sọ̀lẹ̀ ha sọ tí dáadáa bá ṣẹlẹ̀ sànà bíi yóò ní alihamudulilayi aladi bíi tẹ̀tí mo sọ̀lẹ̀ ha sọ ìyẹn ni pé ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó jẹ́ wípé gbogbo dáadáa pẹ̀lú pàṣẹ rẹ̀ ní fi máa complete ní fi máa jẹ́ dáadáa fún yàn sọ tìmọ̀tì nǹkan kan bá ṣẹlẹ̀ sànà bíi tí yóò tẹ́ ànàbí lọ́rùn torí abara bíi tiwa náà lànàbí náà jẹ́ tí ọba ti dánàbí lọ́rùn yóò ní alihamdulilayi alakulehal alihamdulilayi alakulehal yóò ní olùgbẹ́ fọlọ́run ọba lórí gbogbo ìṣesí tọ́lọ́run bàbá ti mú wa ọmọ máa dúpẹ́ fọlọ́run ọba ni sọlọ́sọ bá nàbí gbé kọ́ máa fi kẹ́lìmọ̀ yìí lẹ̀ gbólóhùn alihamdulilayi. ọlọ́run ọba ta a kọ́ máa dúpẹ́ fún yìí òun náà ni ọba tó ṣe wípé ọba tí ò ní ọmọ kò níyàwó pé yóò ní ọmọ náà. ọlọ́run ọba kọ́ máa dúpẹ́ fún yìí òun ni ọba tó ṣe wípé kò lẹ́ni tó wípé wọ́n jọ ní nǹkan. ọlọ́run ọba ò ní ẹnì kankan tí wọ́n sọ wípé àwa alájọ ni bí ibùkọ́ bá yẹ wo ní ọlọ́run ọba ni kẹ́nìkan kan sọ wípé àjọ ni kínní ni kò sí rárá sọ ọlọ́run ọba nìkan ló ní gbogbo nǹkan látòkè tó dé lẹ̀. ọlọ́run ọba ọba tó ní ọ̀rẹ́ ni ṣùgbọ́n ọ̀rẹ́ wo lọ́lọ́run ọba ò ní ọlọ́run ọba ò ní ọ̀rẹ́ kankan nítorí wípé ọlọ́run ọba lè yẹpẹrẹ lọ́jọ́ kan tọ́rẹ yẹn ọ̀ wàá ràn lọ́wọ́ ọlọ́run kan máa ń mú ẹ tó bá wù lọ́rẹ̀ ni kì í pé wàá sọ pé ọ̀rẹ́ tí mo ní yìí o ẹ̀ mo ní nítorí wípé tí yẹpẹrẹ bá dé ńjọ́ kan kọ́rẹ́ yìí ọ̀ wàá ràn mí lọ́wọ́ ọlọ́run bọ̀ ní irú ẹ̀ kò sẹ́ni ẹ̀ka lọ́jọ́ rẹ̀ ọlọ́run bá bẹ́ẹ̀ tá a sọ pé ọ̀rẹ́ ọlọ́run ẹni tó wọ ọlọ́run bá ọlọ́run bá máa ń yàn ní ọ̀rẹ́ rẹ̀ ẹni tí ó sì jọrẹ ọlọ́run ó náà làwọn olùtẹ̀lé tọlọ́run ọba kì í ṣe tí ọba ayé tẹ̀lé tọlọ́run ni ó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ẹ bá wá jọ̀rẹ̀ ọlọ́run kò ní nǹkan lọ́rọ̀ tó fẹ́ ṣe fọlọ́run ẹ ẹ àǹfààní kan dáa máa ṣe fọlọ́run torí pé ajọ́rẹ̀ rẹ̀ rárá ọlọ́ni wa kàbírì o ìwọ ànábì gbà wípé ọlọ́run ọba yìí ó ọba tó tóbi ni ní títóbi gan-an sọlọ́run bá sọ báyìí bá náà bí pé kó gbà pé ọlọ́run ọba ọba tó tóbi ni ní títóbi gan sòye kí ànábì ó sì máa ṣe gbólóhùn Allahu Akbar fún ọlọ́run ọba gbogbo àwọn àyè tọ́lọ́run bá ti ní kí ó máa sọ àwọn gbólóhùn náà sọ eléyìí níbi tí tafsiri wa parí sí ní àná sọ abẹ́ láti inú sóra mi sọ sóra tá à ń lọ nísìnyí sixteen Quran sixteen sóra tó náhálì sọ ọ náà ní ibi tí à ń lọ torí pé nínú Kùránì yẹn a máa padà lọ sí ọwọ́ bákọ́rà ni so àti ọwọ́ nọ́ọ̀sì láti gbé láti bẹ̀rẹ̀ wá. náà bisimilahi. bisimilahi. سبحانه وتعالى عما يشركون ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين والأنعام خلقها لكم فيها دفع ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون الله أباتي الله ó fẹ́ ṣàlàyé fún wa nínú alukur'an al-karim sura ta parí oná ní suratul Isra àwọn nǹkan tó tóbi tó wà ń bẹ́ẹ̀ òun pé òṣìṣẹ́ ọlọ́run ogun sámà lọ al-Isra ó jẹ́ nǹkan tó tóbi tó wà ní sura náà ọ̀rọ̀ nípa àwọn Banu Israel ó wà nínú súrà tá a parí yìí fẹ́rẹ̀ bí jẹ́ pé orúkọ tí wọ́n tún máa ń pè wọ́n máa ń pè ní súrọ́tù bani Isra'il so ọlẹ́wọ̀n àgbà náà atúmọ̀ nípa ọkọ̀ ọlọ́run ọba látòkè tó fi délẹ̀ àti àwọn ẹ̀rí tó ní súrà ètò àwa àwájú wa yìí súrọ́tù Nahli òun náà ló gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n ṣáájú lọ sóra yìí èyí tó gbajúmọ̀ jù ni pé ó ń jẹ́ nahali kí ni wọ́n ń pè ní nahalu òun náà ni oyin òní ń jẹ́ bẹ́ẹ̀ ọba ṣe àwọn dáadáa tó pọ̀ sí ara oyin èyí tó jẹ́ pé a padà wá lọ rí ọ̀rọ̀ nípa oyin nígbà tá a bá dé aya sixty eight nínú súra yìí àwọn àpá wa ní kò síbi kankan tọ́lọ́wọ́n bá tún ti dárúkọ oyin mọ́ nínú kùránì láti bẹ̀rẹ̀ tóbi dópin tó junú sora yìí nìkan lọ látara bẹ́ẹ̀ yẹn ló fi jẹ́ pé súra yìí jẹ́ súrọ́tù nahali ọlọ́run ọba fẹ́ sọ àwọn dáadáa tó ṣe. So látara oyin fún wa ṣùgbọ́n bàtà bá ń ka sóra náà lọ àádébi ọ̀rọ̀ nípa oyin tọ́lọ́mù bàbá ní a lè débẹ̀ nínú ọdún ìtọ́jú pé aya tó wà ṣùgbọ́n tó rọrùn jù ní pé ó sì ṣe ká débẹ̀ tó pé aya sixty eight òun náà ló wà nítorí ọrùn jù nìyẹn. sọ lẹ́yìn wá gbà náà súrà yìí wọ́n tún máa ń pè ní súrọ́tù ní àmì súrọ́tù ní àmì nẹ́ẹ̀mátù òní jẹ́ ìdẹ̀kùn jámù rẹ̀ ní nẹ́ẹ̀mù àwọn àdẹ̀kùn torí pé ọlọ́run ọba ó dákọ nínú súrà yìí dáadáa àwọn àdẹ̀kùn tọ́lọ́run ọba ṣe fún wa lórílẹ̀ ayé tí gbogbo wa tá a wá enjoying rẹ̀ lórílẹ̀ ayé ọlọ́wọ́n bá dàkọ̀ àwọn àdẹ̀kùn yẹn gan-an ọlọ́wọ́n bẹ ká mọ̀ wípé òun lòun ní gbogbo ìdẹ̀kùn yìí torí ìdẹ̀kùn yìí òun lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wa ká jọ́sìn fún òun tá a bá wá jọ́sìn fún òun á jẹni tí ó jí àwọn ju ọlọ́run a gbọ́dọ̀ jọ́sìn fún ọlọ́run látara àwọn ìdẹ̀kùn tó ṣe fún wa a gbọ́dọ̀ dúpẹ́ fún ọlọ́run méjèèjì yẹn ẹni tí ó bá ti jọ́sìn fọlọ́hún òun ni nǹkan àkọ́kọ́ ó jọ́sìn fọlọ́hún pé fọlọ́hún bá ṣe àwọn àdẹ̀kùn tó pọ̀ fún ọ ó sì tún dúpẹ́ fọlọ́hún téèyàn bá ń jọ́sìn tí ó bá dúpẹ́ ọ̀tàn rẹ̀ jẹ nìyẹn tó kò sí sọ pé dẹ́gbẹ́ nígbà tó ń ti ń kírun ó ti ṣe alhamdulilayi nígbà tó ń kírun ara ó tún dúpẹ́ fọlọ́hún lọ́tọ̀ lórí tọ́lọ́mọ bá ṣe fún ọ tó ẹ bá ní òun yẹ ẹrú kan ti ń dúpẹ́ òun ọ̀jọ́sìn fọlọ́hún ọ̀ntàn ààrẹ jẹ ni so méjèèjì ọ gbọ́dọ̀ máa wà fún ìdẹ̀kùn tọ́lọ́wọ́n bá ṣe fún wa jíjọ́sìn fún àti dídúpẹ́ fún so súra yìí jẹ́ súrọ́tù ní àmì torí pé àìmọye ìdẹ̀kùn lọ́lọ́wọ́n bá máa kà fún wa nínú súra yìí tí ó jẹ́ oore tọ́lọ́wọ́n ọba ṣe fún àwa tá a jọ mọ èèyàn tá a sì gbọ́dọ̀ mọ̀ ní oore tá a sì lè dìnnáyìn rẹ̀ pé ọlọ́run ló ṣe fún wa so sóra yìí bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àwọn sóra yòókù náà ti máa ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ni wípé sóra yìí maka ni makiya maka ló ti sọ̀ kalẹ̀ ó dẹ̀ pé nínú ẹ̀ àwọn bí àwọn àyà kọ̀ọ̀kan kan wà tí wọ́n sọ yìí pé bóyá Madina ló ti sọ̀ kalẹ̀ ṣùgbọ́n generally àwọn kan sọ pé gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ tó fi dópin makiya ni tá a bá tiẹ̀ wá débi àwọn ááyà tó bá fẹ́ máa jẹ pé àwọn èèyàn kan fẹ́ máa pè ní màdàníyà á ṣàlàyé ẹ̀ fún wa. so látara bẹ́ẹ̀ nínú àwọn tó tún máa ń jẹ́ kí a tún mọ̀ nípa súrọ̀ ìkànnú àwọn àfa wa ní súrọ̀ yìí sọ̀kalẹ̀ lẹ́yìn Suratul Anbiya sọ lẹ́yìn súrà tó síwájú ẹ̀ sọ̀kalẹ̀ ní súràtù sájídà wọ́n ní òun á wà láàrin sájídà ó wà níwájú ẹ̀ òun á sọ̀kalẹ̀ súràtù náà lẹ́yìn náà súràtù àǹbíyá àwọn apá kan wà tí wọ́n máa ń to súrà ní sísọ̀kalẹ̀ pẹ̀lú ìgbìyànjú àtàwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí wọ́n rí so wallahu alam ọlọ́run balaba tó mọ̀ nípa eléyìí so ọ̀sẹ̀ pé wọ́n ta bá ń tò nípa pé súrà wo ló tún sọ̀kalẹ̀ a máa kà sí súrà seventy two tó jẹ́ pé tá a bá ń tọ́ bí súrà ti sọ̀kalẹ̀ táwọn ẹbí sọ pé ẹ lọ́ọ́ fi orúkọ sí eléyìí ẹ lọ́ọ́ fi orúkọ sí eléyìí pé yóò jẹ́ súrà seventy two òun ló máa jẹ́ sọ̀kẹ́ àwọn súrà mi tún wá padà sọ̀kalẹ̀ lẹ́yìn ẹ̀ kò ó ṣe pé gbogbo ẹ̀ ló máa sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n wọn ànábì ò máa ní pé tẹ́lẹ̀ bá ti sọ̀kalẹ̀ ẹ lọ́ọ́ ti bọ̀nù bíi ẹ lọ́ọ́ ti bọ̀nù bíi gbogbo eléyìí pẹ̀lú pé wallahu alam so àwọn àfa ò ní ìjiyàn kankan lórí iye aya tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aya rẹ̀ jẹ́ one hundred and twenty-eight nínú títò kùránì kò sí wàhálà olórí pé wà ní títò sixteen mẹ́rìndínlógún so kí ni tó bẹ̀rẹ̀ súra yìí ọlọ́run ọba ní ata amúrúlọ́. so ọlọ́run ní amúrú lọ́ọ̀ì àṣẹ ọlọ́run àṣàlàyé fún wa tí wọ́n bá lo amúrú lọ́ọ̀ì ìtumọ̀ rẹ̀ ni wípé ọ̀rọ̀ kọ́ọ̀lù lọ ìlú máa túmọ̀ sí àókàlámù ìyẹn ni wípé ọ̀rọ̀ tí ọlọ́run ọba ti máa ń sọ. So gbogbo nǹkan pátá ya ọjà ipe mìnà amúrìlá láti bi ọ̀rọ̀ ọlọ́run ní ti máa ń wá torí pé ọ̀rọ̀ ọlọrun ni pé kún fàyàkùn ọ̀rọ̀ ọlọrun lọ́lọ́run fi ń kọ̀ǹtúrò gbogbo ya ya ṣe báyìí mọ́rí nǹkan báyìí ṣe ètò àtọ̀dọ̀ ọlọrun ni. ṣùgbọ́n níbí àwọn àfáà ṣàlàyé fún wa nǹkan táwọn afọ́n tẹ̀síìrì lọ síbẹ̀ nǹkan kan nínú nǹkan méjì ni. alákọ̀ọ́kọ́ tí wọ́n fi lọ síbẹ̀ òun náà ni pé gbólóhùn tí wọ́n fi lọ síbẹ̀ ni gbólóhùn isti ìjáàlù tó wá lẹ́yìn kéèyàn ọmọ kankan lójú wọn ni kẹlímọ́tò amúrúlọ́ọ̀yì níbi bíi kò ní máa túmọ̀ sí qaulullahi aw kalamullah ìkan nínú àwọn nǹkan méjì òun náà lọ máa túmọ̀ sí nǹkan àkọ́kọ́ òun náà ni adhabullah ìyá ọlọ́run tí ọlọ́run ọba lóun ó fi jẹ alukufar àwọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn tí wọ́n á jẹ́ ní ìṣesí tiwọn òun náà ni pé wọ́n lọ bánà bí ọlọ́run pé ṣé bó lọ́lọ́run lòun ó fìyà jẹ wá ni ìyá ọlọ́run yẹn gangan a nídìí ẹ̀ ní ìsìn báyìí kọ́lọ́run kọ́ wa fìyà yẹn jẹ wá a ti kà wọ́n àyà fún wa lóríṣiríṣi sọ ìkànnì àwọn tó wà jẹ́ kèfèrí Mákà àwọn afọ́ntẹ́fẹ́sẹ̀rì ní ìkànnì àwọn kẹfẹ́rì maka anadiru bonola aris ó làwọn afọ́ntẹ́fsiri pé wọ́n ní a máa sábà wà máa bá nàbí wípé ìyàtọ̀ ni ó ṣẹlẹ̀ yẹn jẹ́ ọ́ báyìí kárí sọ ìṣesí ọ̀gọ̀rọ̀ àwọn tó tẹ̀ àwọn kẹfẹ́rì maka náà ni àwọn àfáà ní pé ọlọ́ni ata amúrúlọ. níta sọ ni pé àtàtọ́ wà ń bẹ̀ yẹn lóòótọ́ fíìlù máa dí ni ṣùgbọ́n bọ́lọ́hún ọba ti máa mú ọ̀rọ̀ tiẹ̀ wá nìyẹn tọ́rọ̀ ọba ti jẹ́ wípé ọlọ́hún ọba máa mú wá ní dandan ọlọ́hún ọba wà ṣe bí ìgbà ti ṣẹlẹ̀ ọlọ́hún ní ìyà tẹ́yìn kèfèrí fẹ́ jẹ ọlọ́hún ní hàtà ó ti ṣẹlẹ̀ ọlọ́run mú wa bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nítorí ọba bí mú wa bá yẹn ni pé ṣé bó wọn ti parí ẹ̀ sínú kádàrà ètò ti wà lé lórí ètò tọ́lọ́run jẹ́ yàtọ̀ sí ètò gíní o tàwa èèyàn kò sí tó fẹ́ yí padà kò sí alágbára kan tí ó yí ètò ọlọ́run padà kò sí sí torí ẹ̀ ètò ọlọ́run ọlọ́run ọba máa mú wa ní máa di àìmọye ọ̀rọ̀ àlìkíámà ọlọ́ni wàánú fi kọ̀ fi súrì láì tí ì fọn nǹkan sínú fèrè ọlọ́wọ́ mu wá ní máa dí ìtumọ̀ ẹ̀dẹ̀ ni pé wàyún fàkú fi súrì wọ́n fọn nǹkan sínú fèrè látùmọ̀ rẹ̀ ṣùgbọ́n nítorí wípé kò sí tó lè yẹ̀ ẹ́ yọ ṣẹlẹ̀ ni ọlọ́wọ́ bá máa mu wá ní máa dí ìyá táwọn kèfèrí fẹ́ jẹ́ ọlọ́run ọba ti mọ̀ pé kò sí tó lè yẹ ẹ́ yọ ọ́ padà ṣẹlẹ̀ ni ọlọ́ba wa mú wa ní mọ́ọ́dí wípé àwọ̀wà túmọ̀ rẹ̀ ní mùdọ́rí hù àdáàbò lọ í alálùkùfàr yá àti ìyá ọlọ́run ọba lórí àwọn kèfèrí àó tó gbé kálíbà tún pẹ̀lú pàlátẹ́sítà jìlú hù àdáàbò lọ í àlẹ́ ìkùn yà kùfàr ìyà ọlọ́run ọba tí ó ṣẹlẹ̀ lẹ́yìn lórí ẹ̀yin kèfèrí ìyà àti ìyà tí ń bọ̀ wá ni tí ó ṣẹlẹ̀ ni ọlọ́run á ní kí ni ọ fàlà. ọlọ́run ní ẹ má kan lójú ẹ má kan lójú sọ ẹ má sọ wípé kò ẹ má kan lójú tó ní pé kí ni o ọlọ́run ní ẹ kan lójú ni o ẹ kan lójú ni o kò sí wàhálà kankan ní eléyìí. kíkọ́ dẹ̀ nǹkan lójú yẹn ẹ̀kan dààmú ara yín ni ọlọ́ni ẹ má kàn lójú fàlà tẹ̀sítà jìlù àbọ̀wá túmọ̀ yẹn ẹ bá wọn fáwọn ti sọ. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọjọ́ àlùkìyàmà yàwó kìyàmà ọlọ́run sábà sọ bá ti sáà ọjọ́ àlùkìyàmà ó ti sọ láìmọye ààyè láìmọye ààyè òun náà lọ jẹ́ wípé ọlọ́run ọba máa ń ṣàlàyé fún wa ó ní ìtàràbàlì náà sí ìsáàbùhùn bíbi àwọn èèyàn léèrè tí wọ́n ṣe láyé yìí ó ti súnmọ́ sọ àwọn èèyàn kan wò wípé ọjọ́ ọ̀gbẹ́ǹde àlìkè àmà ó jìnnà àbí kò ní í wáyé àwọn kèfèrí tún wò bẹ́ẹ̀ àwọn àfáàní alẹ́pẹ́ amúrùlọ́ alẹ́pẹ́ ní ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmá ọlọ́run ni ata amúrùlọ́ ìyẹn ni pé yàá ti yàó mọ̀lẹ́kìyàmá ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmá wà kò síyè méjì ń bẹ́ẹ̀ ọlọ́run kí ni ọ fàlà. fàlà tẹ̀sítà jìlú hù ẹ má kàn lójú dọ̀míìrù tó wà níbi hù yẹn àwọn àfáàní ó lè padà lọ bá ọlọ́run ìyẹn ni pé fàlà tẹ̀sítà jìlú à ẹ má kàn ọlọ́run lójú ìtọ́ba tí lóhùn ó ṣe yóò ṣe é tàbí kí ni ọ fàlà tẹsítà jìlù ẹ má wà kíkanjú yàwó mọlìkìyà mọtì tàbí alẹ àdábà alẹdì kọdàrọ lọwọ aleikum ẹ má wà kíkanjú ọjọ́ gbẹndẹ alikiyama kẹrin a ah, kí alikiyama ó dé Ọlọ́run sọ pé ìgbà tí ó dé ni sọ láàyò jalè a lè wákìtì a Ọlọ́run ò lè sọ pé kọsáré wá tásìkò rẹ̀ ọ̀bà tí ì tó so látara bẹ́ẹ̀ méjèèjì yìí ní tí ó ṣẹlẹ̀ ni ìyà àwọn kèfèrí ọlọ́run ni ó ṣẹlẹ̀ ó sì ti ṣẹlẹ̀ èyí tí ó ti ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kò sí èméjì bẹ́ẹ̀ òun náà padà wá di nǹkan tí ó ṣẹlẹ̀ ọlọ́run ní fàlà tẹ̀sítà jùlọ ọlọ́run ni ẹ má wà kíkanjú rẹ̀ àbí ẹ má kọ́ ọlọ́run lójú èyí kọ́ ọlọ́run lójú pé kó wá fìyà jẹyàn kódà àwọn ànábì ọlọ́run wọn ò lè kán lọ́run lójú ànábì Musa gẹ́gẹ́ báwọn àfáà ti sọ ìgbà tó ń bẹ lọ́run nípa Firaun ọlọ́run bọ̀ tètè mú Firaun ó bẹ lọ́run bẹ lọ́run àwọn kan sọ pé forty years ló fi bẹ lọ́run kọ́lọ́run ó tó sọ pé kí ni ìparun Firaun tó so ànábì ọlọ́run sáà ni ó sì ń bẹ lọ́n ọ ń bẹ lọ́n kẹ́nìkan àwọn ọmọ sọ pé òun ládùúgbò àkàntó òun ọ̀gbọ́dọ̀ má ṣe kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ ìrọ́ ni sọ irọ́ òun ní jẹ́ bẹ́ẹ̀ èyí kọ́lọ́n lójú kọ́lọ́n wa ah ọ̀rẹ́ mi ni máa ń kánjú ẹ̀jẹ̀ tètè fún ní nǹkan ara ọlọ́run ti ṣètò bó ti fẹ́ ṣètò rẹ̀ ìgbà tí ń fún ọ ní kinní ni ìgbà tí ń fún ọ ní kinní ni ìgbà tí ń fún èyí kọ́lọ́n lójú sọkẹ́ni ọgbẹ́ lágbájá ẹ̀jẹ̀ aṣépè fún kó tètè kú lọ́ba wọ ọlọ́run ni sọ èyí kọ́lọ́n lójú lórí nǹkan kan ọlọ́run ẹ̀ kan ọlọ́run lójú ọlọ́run ti bá wọn kèfèrí bẹ́ẹ̀ náà ní báwa tá a jẹ́ mùsùlùmí wí pé àìkan ọlọ́run lójú lórí nǹkan tó bá fẹ́ ṣe sọ ká má máa kánjú ẹ̀rọ bí jẹ́ pé àṣọ ọlọ́run ọba ní ẹlòmíì ó máa kánjú nígbà tí bá ń ṣàdúrà yóò ní ìwọ ọlọ́run mo ti pọ́lọ́n pọ́lọ́n pọ́lọ́n pọ́lọ́n pọ́lọ́n pọ́lọ́n ọlọ́run ò gbàdúrà mi ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ń kánjú nìyẹn ẹ̀rọ pé òun pe ọlọ́run pọ́lọ́n ọlọ́run ò gbàdúrà wọn ọlọ́run gbàdúrà rẹ ìwọ ọlọ́run gbàdúrà rẹ ó sì mọ ìgbà tó fit tó lọ́n fẹ́ gbàdúrà rẹ̀ ó dẹ̀ mọ ibi tó yẹ ọ́ tó fẹ́ bọ̀ fi sí tí ó fi gbàdúrà rẹ̀ ṣùgbọ́n ìwọ ní òye ló sọ pé ah, ẹgbẹ́ ni ló fi máa kánjú pé ah, àlàfẹ́ kọ́ lọ́wọ́n bó ṣe so ló fi jẹ́ pé mùsùlùmí kan náà máa sọ pé ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ní ìsìn ara mùsùlùmí kan ó tiẹ̀ ti rí bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ ara mùsùlùmí kan lẹ́yìn kò rí bẹ́ẹ̀ sọ wọ́n ti gbé kò rí bẹ́ẹ̀ so irọ́ nípa so kò rí bẹ́ẹ̀ rárá so ìgbà tó bá já ọlọ́run sí wọn kọ́lọ̀ lójú so kò sínú nǹkan tí ó wà pẹ̀lú ọlọ́run kàwé pé ọlọ́run bá wá kánjú jẹ nìkan yà hmm, ara so kò sí nínú ìṣesí ọlọ́run ìgbà tó lọ́ba ti sọ pé òun fẹ́ fìyà jẹ yẹn òun náà lọ́lọ́run bó fìyà jẹ irú ẹ̀ níbẹ̀ so ọlọ́run sọ fáwọn kèfèrí kí wọ́n má kan òun lójú àwọn tá a jẹ́ mùsùlùmí náà káwa náà ká má kan ọlọ́run ọba lójú. nam. ọ̀bẹ̀ àná ọlọ́run ọba ní ikma ó ní wisdom tó behind gbogbo nǹkan pátá yányá ó ti ní wisdom tó behind gbogbo nǹkan pátá yányá ọlọ́run ọba ìṣubú àánà ọba tó mọ́ ni tayọ ọkọ jẹ́ igbe ọlọ́run mọ tàbí kẹ́nikẹ́ni wọn pé mo fẹ́ bí ọlọ́run nínú kẹ́nìkan sọ bẹ́ẹ̀ pé mo fẹ́ bí ọlọ́run ọlọ́run mọ ta gbogbo eléyìí o kí mo fẹ́ kó tètè bínú kí wọ́n wá wò pé kí n la lè ṣe aláàfẹ́ kó tètè palẹ̀ ayé rẹ kò lè bí ọlọ́nu kọ́dà kò ní kọ́ má da owó fún wa àwọn tó máa wá nígbẹ̀yìn ayé tí ayé ọ̀parẹ́ lórí wọn ọlọ́run ọbọ̀ fún wọn ní gbogbo nǹkan pátá yẹn òṣìṣẹ́ ọlọ́run bá ní wọ́n máa gbé owó káàkiri wọn onírẹ́ni tó fẹ́ gbà lọ́wọ́ wọn níbi tí ayé ọ̀rọ̀ wọn lọ́rùn dé ìrọ̀rùn ọ̀wọ̀ ayé tí èsè kìíní ìrọ̀rùn gidi ni wọ́n máa rí láyé ṣé gbogbo ní gbogbo wọn lé káàkiri ayé náà nìyẹn kárí rọrùn kárí rọrùn so ayé ọ̀rọ̀ rọrùn gan-an wọ́n máa wẹ́ ẹ̀dẹ́fẹ́ fún lówó kò ní sí kò ní sí ìgbìlẹ̀ sòṣìṣẹ́ ọlọ́run ọba ní gbogbo àwọn ràkúnmí kankan wọ́n pa tí wọn ò ní lò mọ́ nǹkan náà yọ wọn lò ó kọjá bẹ́ẹ̀ tá a bá fẹ́ múùpù láti bìkan sí bìkan yóò tún kọjá plane tí wọ́n tún ń gún ní ìsìn wọ́n lè má lò jù ṣẹ́jú kan lọ láti dé láti bá ṣẹ́jú díẹ̀ láti dé ẹni ibi tí wọ́n bá fẹ́ dé láyé nígbẹ̀yìn ayé sọlọ́run bẹ́ẹ̀ kánjú so látara bẹ́ẹ̀ ọ̀nà ìbíjẹ́ ìgbẹ́ subahana ọlọ́run ọba mọ́ tayọ̀ kọjá pé kí wọ́n ní ẹnìkan ló bí inú ìgbà tó fẹ́ ṣe kinní yẹn ìgbà báyìí ni so ọ wá sáré ṣe àwọn èèyàn lámọ́ ṣe bẹ́ẹ̀ so <laughs> kì í sọ ọlọ́run ọlọ́run subahana ọlọ́run. ọlọ́run ọba mímọ́ ọlọ́run ọba mímọ́ abẹ́yẹ ni pé ọlọ́run ọba kọjá ẹni tá a kán lójú a ṣàfọmọ́ ọlọ́run ọba níbi ẹlẹ́yìn ọ̀hún. ọlọ́ni wata ala ọlọ́ni ọlọ́run ọba wa ga hama yushiriku ọlọ́run ọba ga kí ni ọ ama yushiriku sọ nínú kìrá mi wà dọ̀ pé ama tushiriku ọlọ́wà ń bẹ dọ̀ pé fàlà tẹ̀sítà jìlú pé òun lọ́wà níbìkan sọ ibìkan àgbẹ̀ kí ni ọ. amma tushirikun bẹ́ẹ̀ àwọn afáàdán sọ pé amma yushirikun wọ́n ní pé àwọn sọ pé ikima tún wà níbi pé kìrá amma yushirikun wọ́n ní ikima wo lọ́wọ́ àmẹ́ ọlọ́wọ́n bá kú níbi alikitọ́ọ̀bù ọlọ́wọ́n bá wá síbi kí ni ọ ah, alẹ́gbẹ́yìnbá torí pé ọlọ́wọ́n kú ní second person ọ sí third person wọ́n ló máa ní ikima torí wípé tá a bá ń sọ mọ̀rọ́ tíbù dọ̀míìrù dọ̀míìrù tó ga jù ní dọ̀míìrù ẹni tí bá ń sọ̀rọ̀ àtàkálùmù first person lẹ́yìn náà ni alikitab lẹ́yìn náà lọ́wọ́ kan kí ni o ẹ̀ nítorí pé ọlọ́run bá fẹ́ sọ ibi tó lọ lẹ́lẹ̀ ọwọ́ gbé kó lómi ọwọ́ gbé wọn kó níbi tá ọlọ́run á wọn lọ síbi kí ni o yà ara yìí kí wọn kàdá àwọn afá kan máa ń sọ ni sọ ọlọ́run ní subhanahu mímọ́ ọlọ́run. ọlọ́run ọba ọba tó ṣe wípé ọba tó ga ni táyọ̀ ìṣìrìkúùnà nǹkan wọ́n ní pé máa yẹn ká pè ní ma almasdariya an ìṣòro torí pé kí ni o wọ́n ká pè ní ma masdariya ló dáa jù why èyàn ló sọ pé a máa ìṣìrìkúùnà ọlọ́run ọba ga tayọ nǹkan tí wọ́n ń rò pọ̀ mọ́ ọlọ́run ẹ̀dá wa bá ní nǹkan tó dáa jù ni pé ká pè ní tayọ rírò pọ̀ yín tẹ̀ ń rò ìyẹn ò ní jẹ́ pé a ní gbé kankan sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run pé tayọ nǹkan tẹ́ ń rò mọ́ ọlọ́run tayọ rírò pọ̀ yín iṣẹ́ tẹ́ ń ṣe yẹn ọlọ́run ọlọ́run ṣe kí ni ọ ọmọ tayọ rẹ̀ tayọ rírò pọ̀ yín tẹ́ ń ṣe ìròpọ̀ èyí bàtẹ pé ọlọ́run ẹ fẹ́ máa fọlọ́run wéèyàn nígbà tá a bá sọ̀rọ̀ òdì sí tá a bá sọ pé ọyá fẹ́ mú lọ fẹ́ rí tí mo fẹ́ ṣe so ọmọ yẹn wọ́n sọ pé òun ó jẹ orí ní téèyàn fẹ́ ṣe so ọmọ yẹn ọmọ yẹn ọbẹ̀ bínú bẹ́ẹ̀ so ẹ̀dá ọmọ yẹn ni o ṣùgbọ́n kì í ṣe ẹ̀dá àtọ́lọ́hún kèfèrí wa fẹ́ máa fọlọ́hún ọba ṣe kí ni o ọfẹ́ máa dà pọ̀ ọfẹ́ máa fi wé èèyàn torí ẹ̀ ní fi ń wá kí ni o kọ́lọ́hún ọba ó tètè wà kánjú jẹun yá kò sí nítorí sí nítorí rárá so ntí ó dé ni tí ò sí èmi jì mẹ́ so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa pé ká má máa fọlọ́run wé ọlọ́run ò kí ni o kò dàbí àwa èèyàn gbogbo ń tọ́ èèyàn ní pátá yányán ọlọ́run ló dá sí la so káwọn ara rẹ̀ ọjọ́ ọba irú ìròyìn tó ní náà làwọn náà wà ní rárá o ọjọ́ bẹ́ẹ̀ rárá ọba máa ń bínú ìbínú ó lè fa oríṣiríṣi nǹkan so dáhà bá bínú tányányá so déyà bá ń bínú gbà mí ara èèyàn ọmọ gbọ̀n ni so ara èèyàn ọmọ gbọ̀n déyà bá ń bínú èèyàn gò ní mọ tí ń ṣe mọ́ gan nígbà tí bá ń bínú so ó wà lẹ́ ọlọ́wọ́ bá ń bínú bí ìwọ ti ń bínú ara o ọlọ́wọ́ bá ń bínú ṣùgbọ́n kí èsè irú bínú tẹ̀jẹ̀ ríru títí ẹ̀yẹn kì í ṣe ìbínú tó pé ṣètọ́ọ̀nù ló mú wá títí ẹ̀yẹn ìbínú ọlọ́wọ́ bá ò ní pé ọwọ́ á jẹ́ pé ẹ̀ẹ́ Kini kan wá ń ṣẹlẹ̀ lára ọlọ́run àbí kíní kan rárá kò rí bẹ́ẹ̀ rárá ẹlòpẹ́ ọlọ́run ọba tayọ kíní ọ àmà ìṣòro nǹkan táwọn yẹn lè fẹ́ máa rò pọ̀ mọ́ ọlọ́run so ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa nípa wípé tá a bá fẹ́ mọ̀ nípa òun ntọ́lọ́hún ọba bá fi ránṣẹ́ láti sánmà òun náà láà fi mọ̀ nípa ọlọ́run ó ní yunazzilu limalaika ọlọ́run tá à ń sọ yìí òun lọ́ba tó ṣe wípé ń sọ àwọn màláìka kalẹ̀ bí rúùhì ọlọ́run ń sọ àwọn màláìka kalẹ̀ bí rúùhì pẹ̀lú pé kí wọ́n gbé wáàyí wá revelation oní ń pè ní rúhù níbẹ̀ yẹn gbàtí mò ń túmọ̀ fún inú sọ́tù ìsẹ̀rọ̀ mo ní rúhù máa ń túmọ̀ kan nínú nǹkan mẹ́fà nínú alukurani kẹrim tá a bá gbàgbé ó lè jẹ́ ẹ̀mí ọmọ ènìyàn rúhù máa ń jẹ́ bẹ́ẹ̀ ìkan nínú ẹ̀ ní revelation tá a bá ti pàdé rúhù nínú kurani a máa jẹ́ revelation a máa jẹ́ kùránì gangan fúnra rẹ̀ a máa jẹ rúù ànábì Isa a máa jẹ kíni ọ rúù jìbìrìlù a máa jẹ kíni ọ rúù ọlọ́run bá e, ìkúnnilọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ẹ̀pù látọ̀dọ̀ ọlọ́run assistance látọ̀dọ̀ ọlọ́run a máa jẹ kíni ọ rúù gbogbo orúta bá ti padà nínú kùránì ìkan nínú mẹ́fẹ̀ẹ̀fà yẹn ni ó máa túmọ̀ sí gbogbo àwọn àfáà ló panupọ̀ wípé rúhù tó ń bẹ níbi bíi wáhàyí ìyẹn ni general revelation olótúmọ̀ sí iṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run ìyẹn ni pé àwọn ntí máa ń wá tí ó jẹ́ nǹkan tí ó jẹ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run tí jìbìrìlù ó gbé wá fún àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run òun náà sọ bíbí ọlọ́ni òun máa ń sọ àwọn màláíkà kalẹ̀ àwọn àfáà kan gbà yìí pé màláìkà tó wà ń bẹ yẹn jámúù ló wà wọ́n gbà yìí pé singular ni ó túmọ̀ sí àwọn àfáà kan gbà bẹ́ẹ̀ wípé jámúù ló wà o singular ló máa túmọ̀ sí ó dẹ̀ máa wà bẹ́ẹ̀ nínú àìmọye àyà nu kùránì tó yẹ yọ̀ọ́ wà ní jámúù tó lè jẹ́ pé kí ni o singular aya kan alẹ́línà kọ́ọ́lá làwọn nọ́ọ̀sù iná nọ́ọ̀sà kọ́ni jama ùlàkùn gbogbo àwọn àfáwọn tẹ̀síìrì ni pé àwọn àwọn mùsùlùmí dẹ́ pé kọ́ọ́lá làwọn nọ́ọ̀sù àwọn èèyàn sọ fún wọn ní àwọn èèyàn ara ẹnìkan péré lọ́wọ́ sọ fún àwọn mùsùlùmí bẹ̀ wọ́n kìí sí àwọn èèyàn kọ́ọ́lá làwọn àlè ìsánù èèyàn ni ibìkan àdá gbé ọlọ́wọ́n bá rán jìbìrì ìlú wa ọlọ́run bẹ́ẹ̀ dakọ pé màláìka olùjámù ó wà ní kúránì náà ẹ pé màláìka ọlọ́run ọba lò síbẹ̀ ó dẹ̀sí pé ní kí ni ó jìbìrì sọ torí pé jìbìrì ìlú ni alimuwakalu bẹ̀lẹ̀ wáyé ẹ̀ gbéṣẹ́ revelation lé lọ́wọ́ ọlọ́run ọ̀ràn màláìka kankan míì pé kọ́ máa gbé kí ni o iṣẹ́ wa báwọn ànábì ọlọ́run gbogbo ànábì ọlọ́run tó wá padà jìbìrì nìkan ọlọ́run máa rán sí wọn tó bá ti jẹ́ iṣẹ́ láti sánmọ̀ wálẹ̀ jìbìrì lónìí ọlọ́run dẹ̀ ṣe ní ọ̀gá gbogbo àwọn màláìka torí pé iṣẹ́ tọ́lọ́run bá gbélé lọ́wọ́ òun ni ọ̀gá gbogbo iṣẹ́ màláìka wa ti mójútó àájẹ àmú àwọn àfáàní àájẹ àmú àlòó lọ́wọ́ kì í sọ̀gá kínní torí pé òun ò ní wúlò gangan ju pé kára wọn ò fi lọ òkè sí ni ara wa tó lọ òkè yìí ń bọ̀ wá lọ ọlẹ̀ nígbà wọn bá gbìyànjú nu sáré tí wọn bá ti kú tán ara wọn máa lọ ọlẹ̀ yóò sì gbẹ dànù so ìyí tí ó kù náà ni ìyí tó jẹ́ pé ó ṣe ẹ̀mí wa lẹ́mìí òun náà ni revelation ọ̀rọ̀ ọlọ́run onìkan ni máa kú òní ó kú yẹn kù òní ó máa wúlò fún yẹn láyé àti lálìkì àmà so torí pé òun ni hayatul kulub alwahyu hayatul qulub revelation òun ni life tó wà lẹ́nu life ẹ̀ ẹ bá ráwọn èèyàn tí wọ́n ń dirun kiri kò sí revelation náà ẹ̀mí wọn ni tọkùnrin dirun tó lu etí tó ṣe gbogbo ẹ̀ tó ṣe pé kí ni ìgbésí ayé tí ó máa gbé ìgbésí ayé ẹranko ni ìtọ́ yẹ kó jẹ́ ìsẹ̀mí tí ó wà nínú ẹ̀mí ẹ̀ kò ní síbẹ̀ ṣùgbọ́n tó bá ní ẹ̀sìn life ti dé nínú ẹ̀mí ẹ̀ owó ní lífù bí ẹranko sòsùnmọ́ ẹni wọ́n gbé nǹkan jẹun lásán yín mu lásán ṣé bí ẹranko náà ti ń jẹ um kálí àni hàn wọ́n dàbí dábà bali um adọ́lù sẹ̀bi yìí la ọlọ́run wọn tún sọnù ju dábà gan lọ. so látara bẹ́ẹ̀ àwọn afá gbá wípé jìbìrìlù nìkan òun náà ni máa gbé wá yìí wá látọ̀dọ̀ ọlọ́run tó jẹ́ ọ̀rọ̀ tá a máa ń sọ fáwọn màláíkà ṣùgbọ́n tá a bá gbà wípé àwọn màláìkà míì náà wà tọ́lẹ́ pé ọlọ́run bá máa ń rán sí àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bí àyà kan ti sọ pé wàlímúlíkìyàtì dìkìrọ̀ so inú sátú so sátú bùrìsàláàtì wàlímúlíkìyàtì dìkìrọ̀ so ìyẹn ni pé àwọn màláìkà tí wọ́n máa ń ju ìrántí ọlọ́run sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run tá a bá gbà bẹ́ẹ̀ ìlọlọ́run bá fi búra ó rí i pé àwọn màláìkà pọ̀ nìyẹn tí jìbìrìlù wá jẹ́ ọ̀gá wọn bọ́lọ́run bá ti ṣe fún malakuli maut malakuli maut ni máa gbẹ̀mí ó ń lọ̀gá sọ yàtàwáfáàkùn malakuli maut alẹ́dí ìwú kelabikum màláìkà kú ó pa yín tá a gbé tì yín ṣùgbọ́n ọlọ́run tún ní pé yàtàwáfáàkùn nìkan ẹrú náà wàhùn láàyè fàdùtù sọtawa fati urusulu náà wà hómìlà ìfàfẹ́tò ọlọ́ni àwọn kan tó pọ̀ ló jẹ́ pé ní wọ́n fẹ́ gbẹ̀mí ọmọ èèyàn àwọn màláìka kan ní ọkọ̀ pọ̀ tí wọ́n wà màláìka kú ni ọ̀sẹ̀ wá síbi orí ẹ̀ ní ọ̀wà pẹ̀mí ẹ̀ jáde tí ó fi bọ́ sínú bìtún rẹ̀ òun nìkan ló lọ láṣẹ láti pẹ̀mí ẹ̀ jáde àwọn èèyàn kan gbẹ wọn ó dúró láti gbé ẹ̀mí ẹ̀ dání ni sọ tó bá gbé jìbìrì náà bá ní àwọn èèyàn tọ́lọ́run bá kóòtì bó jẹ́ pé màláìka kan òun náà wà nínú ẹ̀ẹ́dẹ́gbẹ́ òun ni ọ̀gá gbogbo àwọn tó ń sọ́nù àlìjánná ó náà láwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ màláìka ti ń sọ́lé iná ó láwọn tó wà pẹ̀lú ẹ̀ sòtí ibi náà bá láwọn tó wà pẹ̀lú ẹ̀ ó ní pé gbogbo wọn láwọn bá da kọ́ mi bí sòtúnwágbé onìkan bá ní ó ní pé singular la máa gbà lérò níbi ibi limala ikata. ọlọ́run ọba ní máa sọ àwọn màláìkà kalẹ̀ pẹ̀lú yọ̀ǹda rẹ̀ màláìkà kan ò lè dá sọ̀ kalẹ̀ láti sánmọ̀ àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba tí màláìkà àwọn màláìkà lọ́lọ́run ọba wa ń sọ yìí tí wọ́n ní àwọn màláìkà àti rúù tó ń mú wáàyè wá mínà amòrì láti bí ọ̀rọ̀ ọlọ́run mí ń kalá mi yìí ọlọ́run pé ọ̀yá ẹ lọ báyìí oní ó pàṣẹ yẹn oní ó mú àṣẹ yẹn wá so amúrú eléyìí yàtọ̀ sí amúrú tó wà ní kíni o ìta àkàlókè mbẹ yẹn ọlọ́run bá ní máa ṣe bẹ́ẹ̀ nam. ọlọ́run ọba ní máa fún àlàmáyàṣá umin ibadi ẹni tó bá ti wu ọlọ́run ọba nínú àwọn ẹrú sìn rẹ̀ ní máa yàn lánàá bí ọlọ́run ẹni tó bá wọ ọlọ́run ní máa yàn lánàá bí ọlọ́run so àwọn ànábí ọlọ́run ọba gbogbo wọn pátá yányán ọlọ́run ọba ló yàn wọ́n ó dẹ̀ wù ní ikma rẹ̀ wisdom ọlọ́run bá wà behind tó fi yàn wọ́n àwọn kèfèrí lè sọ pé ẹ ọlọ́run ọba ọba sì yan ọkùnrin kan ẹ kò bá yan nìkan nínú àwọn kan àná ni ọ̀run tó sọ bá lọ́run pé ọlọ́run ọba ọba ní ẹnìkan náà àwọn ọkùnrin méjì wọ́n ń chúùsì fọlọ́run wọ́n ní ọkùnrin kan ọ wà ní tọ́ if ìkan wà mọ́kà so wọ́n lówó lọ́wọ́ wọ́n máa ń tọrẹ fáwọn èèyàn wọn ni wọ ọlọ́run ọba kí ló dé ò lè yàn kan nínú àwọn ọkùnrin méjèèjì yìí kọjá nàbí ọlọ́run àwọn kẹfìrí lọ sọ bẹ́ẹ̀ so ọlọ́run ọba Allahu alamu haisu yẹjẹ alorisa alata ọlọ́run ọba lọ́ba tó mọ ibi tó máa ń gbé rìsáàlà rẹ̀ sí iṣẹ́ rẹ̀ ọlọ́run ọba ibi tó máa ń gbé sí lórí bí wọ́n ẹnì wà yìí náà ọlọ́run yàn wá ká wá ṣe nǹkan kan ni ètò ọlọ́run ni ọlọ́run ọba ibi tó máa ń gbé kí ni o rìsáàlà rẹ̀ èyàn ó jò lówó ọlọ́run ni máa ń yàyàn bẹ́ẹ̀ ó lè fẹ̀gbọ́n lẹ̀ kó fàbúrò lówó ètò ọlọ́run ni gbogbo déyàn bá fẹ́ jẹ́ láyé ọlọ́run ni máa fún yàn kò sẹ́ni kan tí máa dá nǹkan sọ pé òun dání fún ara rẹ̀ so yọnu sí tọ́lọ́run bá bá fún ọ ìtọ́ ọba tí ní tó gbé nǹkan déyàn lé àṣìfù ni ó máa bẹ ọlọ́run lé lórí èlé máa bẹ ọlọ́run ní ìsìnkú ọlọ́run mo fẹ́ kó o sinmi lánàá bí ọlọ́run ò lè àṣìfù eléyìí o mo fẹ́ jó jìṣẹ́ ọlọ́run èmi so kọ́ wa máa ara òyìn lè níyàn nítorí ọba mọ̀ pé o lè ní láyé tó mọ̀ pé ó wù mí mo fẹ́ ní láyé so irú nǹkan báyẹn o lè bẹ lọ́run lé lórí tó bá wọ ọlọ́run yóò fún ọ tó bá wọ ọlọ́run kò ní fún ọ ètò ọlọ́run ni ọlọ́run ni ká má bẹ̀rù ṣùgbọ́n ìjà àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba ni ẹni tó bá wò wọn ọlọ́run lòun máa ń fún kèé sàwọn èèyàn láwa decide kí láàrin ara wa afẹ́kọ̀ọ́ sẹ́ni ilé ànábì ọlọ́run rárá o ọlọ́run lòun choose ànábì ọlọ́run tọ́lọ́mọ bá ń sọ ni aláàmà yàṣà ù. ọlọ́run ọba alẹ́ ọba tí sọ pé ìmọ̀ chúùsì ẹni tó bá wù ú nínú àwọn ẹrúsì rẹ̀ sọ ètò ọlọ́run ọba nínú àyà ọlọ́run ní rọ̀fí udarajat zola arsh yúlìkì rú àmìnà amúrìyí aláàmà yàṣà ọlọ́run ọba alẹ́ tí ipò rẹ̀ ga gan-an òun ọba tó ní àrùsù lọ́lọ́run ọba yúlíkì ruha òun ni máa ń tró revelation rẹ̀ sẹ̀ńtọ́ bá wù mí ní ìbáàdì yúzra sọ yẹ́wò mọ̀tàlá ọlọ́run ni ìwọ ni ọjà yẹn bí ọlọ́run máa pe àwọn èèyàn sójú ọ̀nà àti tọ́lọ́run ètò ọlọ́run lélẹ́yìí tọ́lọ́run ọba máa ń ṣe sọ nínú kìrá mi yẹn a máa jẹ́ tànazalul malaika ajẹ́ tanazzalu al-malaika wọ́n ti wá pata rẹ̀ níwájú ẹ̀ yẹn ni pé tatanazzalu al-malaika àwọn màláìka máa sọ̀kalẹ̀ pẹ̀lú revelation láti bi ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá bá sọ fún wọn revelation yóò wà lọ máa bá ẹni tó bá wu ọlọ́run yàṣáù ni pé ẹni tó bá wu ọlọ́run mí ní ìbáàdì nínú àwọn ẹrú sí ọlọ́run ọba oní àdìrẹ́fẹ́díṣàn yóò lọ máa bá gbólóhùn táwọn ànábì ọlọ́run ọba wa jíṣẹ́ rẹ̀ òun ni gbólóhùn la ilaha illallah gbogbo bọ́dì mẹ́sẹ̀gì àwọn iṣẹ́ àwọn ànábì ọlọ́run nìyẹn bọ́dì mẹ́sẹ̀gì iṣẹ́ àwọn ànábì ọlọ́run òun ni kí ni ọ tẹ́ lọ́wọ́ wa òun kí ni ọ la ilaha illallah òun ni bọ́dì mẹ́sẹ̀gì kò sẹ́nìkan kan tọ́lẹ́tọ̀ kájọ́sìn fún àyàfi Allah òun ló lórí tí ó bá ti sí nínú mẹ́sẹ̀gì tí àwọn ànábì ọlọ́run ọba mú wá èèyàn ò ní jẹ́ ẹni tó lọ́wọ́ bọ́ tẹ̀wọ́ gbàǹkankan lọ́wọ́ ẹ̀ lágbèjọ kí wọ́n ní pé ah ẹ wo ànábì nìkan aráwọ̀ èèyàn bẹ́ẹ̀ lórí ayé lónìí ànábì ni ẹ wo ẹ̀fọ́ lọ́nlẹ̀ so ààrẹ tó sọ wípé ẹ ọlọ́run wo èèyàn gbọ́dọ̀ bọ́ lọ́run sọ̀rẹ́ yọ́ọ́ máa fàdánwò kan yẹn ni so ànábì ni yọ́ọ́ máa bá sọ̀rẹ́ so oríṣiríṣi ọ̀rọ̀ burúkú ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń sọ gbogbo àwọn tó ní àwọn àkídà jakujaku àkídà randanadan ó kọ́dọ̀ àwọn èèyàn so ànábì ni wọ́n máa sọ pé ànábì ni so ìbá ànábì ni wọ́n gbà òun lẹ̀ so ó ní ànábì nìkan lòun ó dì mú kí ló dẹ̀ bẹ́ẹ̀ dì mú bẹ́ẹ̀ ó ní òun nífẹ̀ẹ́ ànábì náà ni yóò kàn máa dákọ̀ ànábì lásán yóò dẹ̀ mọ wá gbogbo wà tí ọ̀dà yóò bá pé tóun fẹ́ tóun fẹ́ dì mú nù bẹ́ẹ̀ làwọn tó ń ṣe ṣéèkù míì náà so àwọn ò tiẹ̀ dìrọ̀ mọ́ ànábì rárá sí àti gbà fún ṣéèkù òun tó bá dé kọ́ ọmọ ṣe so òun yóò gbé ọwọ́ ní àlìjánnà so ara problem táwọn yẹn lórí láàyè nù so ẹlòmíràn pé àwọn àfa kan ni kéèyàn ṣáà gbà fún wọ́n ti gba fún àwọn àfa yìí àwọn àfa yìí ni wọ́n gbé bá dàlí kí a mọ̀ kò sí wàhálà kankan mẹ́sẹ̀gì tó ga jù onígbóló la ilaha illallah ọ̀rọ̀ ni wàmà àrísánnámi kọ̀bìlì kàmí rọ̀ṣúùlì ìlànà ilẹ̀ ìhànà òwò láìlà ìlà àná fàbùdù. ẹ lọ gbogbo mẹ́sẹ̀gì àwọn ànábì ọlọ́run tó wà nù àwọn àyà àtinú kùránì ẹyọ kan yìí ni wọ́n máa mú wọ́n máa sọ ni wọ́n máa sọ ni wọ́n máa sọ kí ló dé náà fi ń dárúkọ ẹyọ kan yìí nítorí pé òun ni ọ̀gá gbogbo kí o mẹ́sẹ̀gì tí wọ́n mú wa. tí ọba ti sí nínú nǹkan táwọn ànábì ọlọ́run ọba mú wa kí lè yọ ṣe kí ni o èyí ní gangan èyí ló ń lọ mọ́kà. Alamaka, kò sì ṣe kíni o kò tún gbólóhùn la ilaha illallah kò tún ṣe kò sí ìfẹ́lẹ́ bẹ́ẹ̀ àwọn ará mọ́kà àwọn kèfèrí mọ́kà gbọ́yé òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ń pè wọ́n láàrin twenty three years wọn ò gbà wọ́n tún lè láàrin thirteen years wọn ò gbà wọ́n tún lè kó mbẹ́ wọ́n tún lè kó mọ́kà lọ sí Madina oníkúlù la ilaha illallah tuflihu ẹ sọ gbólóhùn la ilaha illallah kẹ́ ẹ jẹ́ ẹni tí ó jèrè sọ wọn sọ torí pé wọ́n mọ̀ pé táwọn bá ti sọ gbọ́dọ̀ láéláé lọ́la nǹkan tó wà bí àìndí ẹ̀ ó tóbi èèyàn gbọ́dọ̀ ṣẹ́ bọ́ mọ́ èèyàn gbọ́dọ̀ mú nǹkan kan mí pẹ̀lú ọlọ́run mọ́ àwọn èèyàn sọ gbọ́dọ̀ láéláé lọ́la lónìí tó jẹ́ wípé wọ́n tún wá jẹ́ pé gbọ́dọ̀ láéláé lọ́la ò ní wúlò fún wọn torí pé kí ni wọn ò ṣe nǹkan tó yẹ kí wọn ó ṣe wọn ò ṣe tó gbólóhùn láéláé lọ́la sọ gbólóhùn yìí òun ni bọ́dì tó tóbi jù nínú kí ni ibi iṣẹ́ àwọn ànábì ọ̀la tá a bá ti bá a ló fi jẹ́ pé wọ́n ní pé kò ní rá sínú iná màkánà fi kọ́lbì yìí kí ni ọ mẹ̀dẹ̀kọ́ dọ́dọ̀tìn mìíràn ìmọ̀ tí a bá ti ń sọ̀rọ̀ báyẹn ọ̀rọ̀ kí náà sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ sí kí ni ọ la ìlà àìlọ́lọ́ wọ́n ṣe ọlọ́run ọba sọ fún muhazu bunu jabal ètò yẹn bá ti lè ṣe àwọn eléyìí yọ jẹ tó jẹ ní àlìjánná oníṣẹ́ kí n lọ́ọ́ máa jíṣẹ́ fáwọn èèyàn ànábì ni máa lọ aláyọ̀ tẹ́kẹ̀lú kọ́mọ́ yẹ pé kí ni ọ̀hún ò pé ah ebe yọ kan tó jẹ́ pàtàkì ibẹ̀ náà ni kéèyàn bójútó ah, ọ̀rọ̀ ẹ̀ka máa ṣe mí ní sọ gbogbo ẹ̀ náà láà ṣe tí ọ ràn ara wọn lọwọ tàbí jẹ ẹni àdìjọ́n náà ṣùgbọ́n ìdọ́yẹ pé kò gbọ́dọ̀ má sí bẹ́ẹ̀ ó kíní la fún àyàfi pé yìí nǹkan méjì òun náà òun náà ni al wa nafiyu anafiyu lala á lè sọnù gbogbo ohun tó bá ti jẹ́ pé àwọn èèyàn bá ń pè lọ́lọ́run tó yàtọ̀ sọ́lọ́run á sọnù àní pè lọ́lọ́run àní gbà lọ́lọ́run so àní gbà lọ́lọ́run yẹn ló fi jẹ́ pé ẹ̀yin káwọn gbóló láéláé láàbò ti rí ẹ̀ tó bá bẹ̀rẹ̀ lọ ẹnìkan nísìnyí pé ẹnìkan jẹ́ kèfèrí àwọn sọ pé tẹ́nìkan bá kú lórí ó jẹ́ kèfèrí yóò wọ náà ni àbí yóò wọ àlìjánná náà ẹ wo èmi ò ní ìdájọ́ kankan tí mo fẹ́ fún ọlọ́run ló ní ìdájọ́ sórí ò ní gbàgbọ́ sí láìláì lọ́mọ. òkòtì ní wọ́n bèèrè lọ́wọ́ yẹn bá wọn nǹkan kéke wọ́n náà gbé ọ̀kẹ́ ẹnìkan o kèfèrí ni o kò sí lọ́hùn o ọwọ́ akú sí kèfèrí. wọ́n wá bèèrè lọ́wọ́ rẹ wípé ẹni àlìjánná ni ọ̀jẹ̀ ni àbẹ́ni náà ọwọ́ ni èmi ò lè mọ mú ìdájọ́ wá lọ́wọ́ ara mi ọlọ́run nìkan ló ṣe kí ni ọ ló ní ìdájọ́ ẹ ṣe mùsùlùmí ó oh, pẹ̀lú kí ni o gbọ́dọ̀ la ilaha illallah ara ibi tí àwọn èèyàn ọmọ nìyẹn pé gbọ́dọ̀ yẹn ṣe kéèyàn kẹsọ̀ lásán o gbọ́dọ̀ ṣe ná fi yí gbogbo kíní ẹ̀ padà yẹn dẹ́gbẹ́ ẹ̀dọ́ bá ti kú báyìí sọlọ́mọ àwọn kan náà sọ̀rọ̀ ábà gbogbo ẹ̀dọ́ bá ti rí tó kú ní kèfèrí máa fún nírò pé ẹni iná ni tó bá gbàgbé sàárè kan kọjá tí wọ́n rẹ̀ nìkan ti kú dẹ́gbẹ́ ó jẹ́ kèfèrí tó sọ pé kèfèrí ló bá kú wọ́n ní ẹni iná ni àbí ìṣẹ́ni ọ̀bọ̀ sọ pé ẹni àwọn tó bá ní o lè mú ìdájọ́ wá o nígbà gbọ́nà láyé láyé lọ́wọ́ so nafiyu nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé isbatullah ó fọlọ́n múlẹ̀ tẹ́bálẹ̀ yẹn fọlọ́n ọba múlẹ̀ ni pé o nífẹ̀ẹ́ nìkan kan mú ọlọ́run o nífẹ̀ẹ́ nìkan kan sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ànábì ọlọ́run ni o málákù ni o kíní kan ni o o ní gbèsè gbé ọlọ́run ó wà bí ọlọ́run nìkan oníkíni lọ́lẹ́tọ̀ kí ajọ́sìn fún un so nínú àyà yìí tó sọ fún wa ni pé àná àǹdìrú. iṣẹ́ méjì làwọn ànábì ọlọ́run ọba wá ṣe iṣẹ́ méjì ni wọ́n wá ṣe iṣẹ́ pé wọ́n wá fún wa ní ròdùnú iṣẹ́ pé wọ́n wá kìlọ̀ fún wa ká má bàa wọ̀nà iṣẹ́ méjì táwọn ànábì ọlọ́run wá ṣe nìyẹn o ṣùgbọ́n iṣẹ́ wo ló le jù ń bẹ̀ ẹgbẹ́ ọlọ́run bá máa ń mẹ́ṣẹ̀ jù òun náà ni iṣẹ́ kí wọ́n wá wọ̀nù wa oríṣẹ́ ló le jù tó bá ní ìtẹ̀kùlá ẹbẹ̀rù ọlọ́run ẹ rí i pé níbi ìbẹ̀rù ọlọ́run ni wọ́n sọ pé ìtakùlì jana wọn ní sọ pé kò bẹ̀rù àlìjánà tí wọ́n sọ pé ìtakùn náà rọ bẹ̀rù náà tẹ́ máa lo tẹ́kùwà lórí tẹ́kùlẹ̀ ọ̀rọ̀ náà ni wọ́n ń sọ mbẹ́ o lè máa sọ̀rọ̀ àfún sẹ́yìn ni máa sọ̀rọ̀ abálìjánà ni sọ yẹn ló fi jẹ́ pé abala ìkìlọ̀ yẹn ló tóbi jù abala táwọn náà gbọ́dọ̀ máa níjù náà ni abala ìbẹ̀rù abala ìbẹ̀rù tá a bá ti jẹ́ mùsùlùmí tinú wa ń dùn yìí abala abẹ̀rù gbọ́dọ̀ máa wà lọ́dọ̀ wa pé ah wọlọ́run dé parí ayé mi lẹ́ni tí ó jẹ́ mùsùlùmí abala abẹ̀rù yẹn gbọ́dọ̀ wà abala yọra wa lójú abala yẹn ó gbọ́dọ̀ máa tóbi lórí ẹ̀mí wa àwọn àfààní oníkọ́ máa tóbi jù abala pé à ń bẹ̀rù à ń bẹ̀rù à ń bẹ̀rù tá a bá ti ń bẹ̀rù yẹn à ní kó sínú ẹbọ abara abẹ̀rù wa ẹjẹ́ ó lọ sókè ló fi jẹ́ pé bóyá ọlọ́mọ alóbi ni pé an andiru ẹ̀wọ́ ọ̀nà àwọn èèyàn ẹgbẹ́ ni sinmi náà sọ ẹ wọ́ọ̀nù àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ pé an abshiru ẹ fáwọn èèyàn ní róòdù nù pé tí wọ́n bá ti sọ láyìlá ìlànà wọ́n dẹ̀ ní àlìjánná ẹ wọ́ọ̀nù àwọn èèyàn ẹ kìlọ̀ fún wa ipe kí wọ́n mójútó ọ̀rọ̀ yìí dáadáa ọ̀nà ni ànáhù. wípé kọ̀sẹ̀ ń tọ́lẹ̀tọ̀ kájọ́sìn fún àyàfi èmi ọlọ́run ọba ọlọ́run ọba ti sọ nìyẹn fatakúùnì èmi ni kẹ́ ẹ bẹ̀rù tọ́wọ́n bá ní kẹ́ ẹ bẹ̀rù ohun tó ní kẹ́ ẹ bẹ̀rù ni pé ẹ bẹ̀rù ìyá mi ẹ bẹ̀rù náà mi tọ́wọ́n bá ń sọ nìyẹn ẹ bẹ̀rù ìyá mi ẹ bẹ̀rù náà mi ìyẹn bọ́dọ̀ máa bẹ̀rù ẹ̀ lẹ́gbẹ̀dẹ́ sọ́wọ́n bá bá fẹ́ wá sọ̀rọ̀ tó ní àwùjọ bí kabi ní àdáàbí náà ìyẹn ló pọ̀ jù tó jọlọ́ máa ń wá tó máa ń wá ìsọ olópọ̀ jù sọ kẹdọ máa rí gbé àtọrọ àlìjánà àtọrọ àlìjánà ọ wà ṣùgbọ́n ibi kí ni o ká máa wọná olóyè kí ni o òun lọ gbọ́dọ̀ pọ̀ jù lọ́dọ̀ wa ẹjẹ́ a máa gbìyànjú kó jẹ́ pé ká máa wọ̀ná ká máa wọ̀ná a máa sáré rẹ̀ pé ìfẹ́ wọ̀ná tí wọ́n bá rí pé kankan wà pé àyàn lè wọ̀ná pẹ̀lú ẹ̀ kéèyàn ṣọ́ra fún un sọlọ́ bí jẹ́ pé abala ibi ìṣọ́ra a máa ń gbé kọjá abala bíkíní o ibi ìrọ̀rùn nínú ẹ̀sìn gan so abala àsọ́ra òun là máa ń gbé sókè ju abala kíní o ìrọ̀rùn lọ so látara abẹ́ tí wọ́n bá fún wa ní nǹkan méjì so ká máa wò ó wípé èwo ló fẹ́ súnmọ́ èyí tẹ̀yìn lè fẹ́ fi wọ́n náà kéèyàn sì ti sọ́ra fún un kéèyàn máa ń débẹ̀ rárá. so ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa wípé àwọn tá a sọ fún wa pé ní àmú ọlọ́run ìdẹ̀kùn ọlọ́run ọlọ́run fẹ́ máa dárúkọ ẹ̀ lọ báyìí láti bí ló ti fẹ́ máa dárúkọ ẹ̀ lọ ìdẹ̀kùn ọlọ́run ọlọ́run bá fẹ́ máa dárúkọ lọ ọlọ́run bá máa kà á kà á kà kódà oní ọmọ kà lọ nísìn ìdẹ̀kùn ọlọ́run bá fẹ́ máa kà lọ nísìn ìdẹ̀kùn ọlọ́run àkọ́kọ́ tó tóbi jù torí pé ọlọ́run bá sọ pé sánmà yìí ó tóbi ju dídá àwọn èèyàn lọ sánmà yìí ọlọ́ba máa ń sábà mẹ́ńṣán rẹ̀ pé ó tóbi gan ní títóbi tí èsì kékeré ọlọ́ba fi bẹ̀rẹ̀ ọlọ́ni kí ni ọ. ọlọ́run ọba dá sánmà bá a ti ń wo lókè wa yìí ọlọ́run ọba lọ́ba tó dá síbẹ̀ ọlọ́run ọba ni ọba tí ó sì jẹ́ ọ ya lulẹ̀ látìgbà tó ọlọ́ba ti dá síbẹ̀. Si ọ̀kápá pé kọ́ yálulẹ̀ ó ní ọjọ́ yálulẹ̀ sọ yóò sì padà yálulẹ̀ níjọ́ gbé dàlùkẹ́ àmọ́ tí ó kú bẹ́ẹ̀ òkè mi ó tún wá padà wá wà lókè so sánmà náà wọ́n máa pèsè mọ́ kéèsì sánmà eléyìí ọlọ́mọ àti bí sánmà ti wá tóbi tó ìtì ọba wá yálulẹ̀ ọlọ́run bá wá ní kàlẹ́ ìyìn nílùú màá fò bí ìgbà téèyàn mú òwú tó gbọ̀n báyìí òwú òwú òwú tá a máa òwú téèyàn wá ju òwú látòkè báyìí ti bọ̀ wà lẹ́lẹ̀ ẹjọ́ agbára mélòó ló wù ni ọlọ́run níbi sánmà yẹn ó ti yọ dànù kó ń bẹ bó ti lágbára tó yìí ọlọ́run ọba ni bó ti tóbi tó yìí ọlọ́run ọba ló dáa táyà bá ń wo ó yẹ kéèyàn ọmọ pé ó yẹ kéèyàn ọdọ́ ọlọ́run ọba mà pẹ̀lú ẹ̀ náà. ọlọ́run ọba dẹ̀ dá náà ọlọ́run níbi ilẹ̀ aki ní isbatilẹ̀ aki bi isbatilẹ̀ aki láti lè fi di òdodo múlẹ̀ lọ́lọ́run ọba fi dá ìtumọ̀ kan nìyẹn ọlọ́run ọba dá lẹ́ni tó jẹ́ pé ọlọ́run ọba ò máa ṣeré ọlọ́run ni wàá máa kún ná la ibi ọlọ́run ni àwọn ọlọ́run yẹn ṣe ti máa ṣeré káwọn pé bí bàtọ́ máa ń kéré tó wá bọ́ sínú iye pẹ̀ tó wá mọ́lé ẹyẹ sẹ́ńkóhùn fẹ́ ṣeré ń tiẹ̀ nìyẹn ọlọ́run ọba kò ṣeré yìí ẹ̀ẹ̀mọ̀ yẹn tọ́da sí sánmà ni ẹ̀ẹ̀mọ̀ yẹn tí ń ti sánmà wá tá à ń ti ń ṣe àfàdífà àtàwọn àlẹ́lẹ̀ láti sánmà yẹn ló sì ti ń wá ẹ wò jò ẹ wò àǹfààní tí ń ṣe kójú ọ̀ wá máa rọ̀ ní gbogbo ayé sọ gbogbo ó tiẹ̀ dísáìdì ká sọ pé ọlọ́run mọ̀ wulẹ̀ rọ̀jò mọ́ ẹ rí i àtó bẹ́ẹ̀ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ ibi tí ò ti rọ̀ gan láyé gan <laughs> wọ́n mọ títóbi ọlọ́run bá ń bẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run ló dá sánmà kéèyàn ọmọ wo ti sánmà ń ṣe gan òṣùpá ti ń tàn fún wa lálẹ́ àwọn oríṣiríṣi nǹkan tá à ń rí níbẹ̀ tí à ń ṣàǹfààní rẹ̀ látojú sánmà oòrùn tí ó ràn ń tá a fi sásọ gbogbo nǹkan tá à ń rí láti inú sánmà yìí tá à ń rí padà yẹn eléyìí nǹkan jẹ́ ká mọ̀ wípé tọ́lọ́mù bá lóun ọ̀dà lẹ́yìn pé eré àwọn náà táwọn náà bá lé jìn nìkan tá a bá ṣe ṣe bá fẹ́ kọ́ máa ṣe pòdúsì yẹn kan jáde fún wa náà ni àwa náà ò ṣe nítorí pé kí ni o abẹ́ fi ṣeré ìdí sẹ́mẹ̀ ń pòdúsì fún wa ká mọ̀ pé ọlọ́wọ́ bò ṣe kí ni o ọ̀dà fún eré ṣùgbọ́n kí ni ọlọ́run ọba dá fún nǹkan àkọ́kọ́ òun ni pé ká ronú ká fi dọ́lọ́run ọba mọ̀ dọ́lọ́run ká dá fún nìyẹn gbogbo àǹfààní tó kù ti wà ló kù gbogbo àwọn àǹsá àǹfààní tó kù látara sánmà ṣùgbọ́n kí ni ọlọ́run ọba fẹ́ ká wò bí ṣe ká fi dán òun mọ̀ bẹ́ẹ̀ náà ni ilẹ̀ ẹlẹ̀ ọlọ́run ọba ọ̀dà lásán ọlọ́run ló ilẹ̀ ẹlẹ̀ yìí so wa náà la rí pé tá a bá wà mí ilẹ̀ ẹlẹ̀ ohun tá à ń kó jáde nù lẹ́lẹ̀ á kó yé pẹ́ oríṣiríṣi yé pẹ́ oríṣiríṣi yé pẹ́ oríṣiríṣi sọlọ ní káwọn màláíkà ọmọ ọdún yìí pẹ̀ wá ni tó fi wá fìdí gbogbo lẹ̀lẹ̀ ẹ èyí náà èwo délómi bá ń kọ́lé lọ ẹ wo iye ìyèpẹ̀ ní ẹlòmí ó fi fìdí ilé nígbà míì tí ó lọ máa wá ibo ló ti irun lẹ́lẹ́ ọ̀lọ́ náà ni ó ti lọ kó iye pẹ̀ yẹn ó tún fi fìdí ilé ẹ wo iye owó tí ó nà kó tó di pé yóò fìdí ẹlòmí owó tó fi fìdí ilé kèso kékeré iná fi ń fìdí ibòmíì kèso kékeré ẹ wá wọ ọlọ́run bí iye pẹ̀ yẹn pẹ̀lú kún fáyà kún náà ọlọ́run ọlọ́run bá ṣe síbẹ̀. so ọlọ́run ọba òun lọ dá kí ni òun náà lọ dá ilẹ̀ ẹlẹ̀ ọlọ́run ọba wà á wọn bẹ̀lẹ̀ àdàgbé bẹ̀lẹ̀ aki ọlọ́run bẹ́ẹ̀ fi ṣe ìsìbátòlẹ̀ aki kálíbà mú òdodo pé ọlọ́run ọba ló yẹ ká jọ́sìn fún ọ̀hún ká sọ wípé ọlọ́run ọba dá bẹ̀lẹ̀ aki bẹ̀lẹ̀ ikmati ó ní wisdom kan lẹ́sàbẹ̀ láì kì í ṣe pẹ̀lú eré ọlọ́run ọba dá bẹ̀lẹ̀ kí ọ́ pẹ̀lú nǹkan náà pé ó jẹ́ ògidì nǹkan ọlọ́run torí ẹ̀dá kìí torí ẹ̀dá náà. ta'ala amma yushrikun ọlọ́run ọba yìí ọba tó ga ta yọ nǹkan tẹ̀ ń dàpọ̀ mọ́ ọlọ́run ni amma yushrikun àbí tayọ dídàpọ̀ yín àwọn yẹn máa ń ro nǹkan tó pọ̀ mọ́ ọlọ́run ẹlòmíì máa rí ọlọ́run fín torí pé gidi o kò tètè fi àjẹyàn àìmọye wa la máa rọ́dùn fún so káwọn ọmọ ṣe bẹ́ẹ̀ tí a bá ti ń fi ọlọ́run ọba ọlọ́run ọba ọba tí ètètè bínú ni ọba tí kìíní kan ni gbogbo àwọn oríṣiríṣi àwọn bíbàdé ẹlòmíràn tó fẹ́ máa díbàdé pé ń de ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ so ká má máa ṣe gbúdọ̀ àwọn gbólóhùn bẹ́ẹ̀ ká máa bẹ̀rù ọlọ́run ọba ká máa pọ́n ọlọ́run ọba lé ká máa ro nǹkan kan pẹ̀lú ọlọ́run ọlọ́run ọba ò lọ́mọ ọlọ́run ọba ò níyàwó ọlọ́run ọba ò lẹ́nìkan tí wọ́n jọ ń ṣe àǹkan ọlọ́run lẹ́nìkan pé wàá ràn mí lọ́wọ́ gbogbo nǹkan báyìí ọlọ́run ọba ta gbogbo kíní ọlọ́run ọba kò ní kankan ní gbogbo ẹ̀ ọlọ́run tayọ ama ẹ̀ṣẹ̀rẹ̀ fún ọ so a lè ro màláìka pẹ̀lú ẹ̀ a lè ro àwọn ànábì ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ gbogbo tó yẹn bá rí kọ́ jẹ́ láyé yìí ọlọ́run ló fún ní nǹkan tó jẹ́ kò ní kankan tó fi gbà lọ́dọ̀ ọlọ́run kó ní òun gbà lọ́dọ̀ ọlọ́run lágídí kò tó bẹ́ẹ̀ so ọlọ́run ọba ó tayọ nǹkan so kákáyà kan sí ọlọ́run ọba dánmọ ènìyàn látara àtọ̀ ọlọ́run dánmọ ènìyàn látara àtọ̀ nínú àdìsí lọ́láàfíà ànábì òtútọ́ sọ́wọ́ báyìí ní gbogbo tọ́lọ́run bá fi dẹ́ni kọ̀ọ̀kan wa kò jurú tọ́tún tuntun náà wọ́ ìrọ̀lẹ́ báyìí tọ́lọ́run fi dá wa ìtọ́ ànábì òtútọ́ sọ́wọ́ báyìí fi àwọn sọ̀rọ̀ wa gbogbo tọ́lọ́run bá fi dẹ́ni kọ̀ọ̀kan wa ojú ìtọ́tò ìrọ̀ àtúnṣọ́wọ́ ìrọ̀ nínú ẹ̀ la fi ń dìbẹ̀ lọ la fi ń dàgbà lọ láfijẹ́ tó wá ní egun tàbí sọ́kọ́ alágbára kí wọ́n láfi jọra wa lójú ọlọ́run bá sọ bí tó ti dá wa táwa náà ò sì lè dínà rẹ̀ so gbogbo ẹni tó wà lórí ilẹ̀ ayé ọ̀yẹ́ kí gbogbo ó di ẹ̀dínà rẹ̀ gbẹ̀rẹ̀ ah, ibi tó ti dá wa kọ́ kò ṣeé ṣe ẹni kò dínà rẹ̀ ọlọ́run ọba dá wa níbi kí ni ọ. Um, mi nùtù patin so níbi ìwáyà mi nínú àyà kura níbi ọlọ́run ni mi nùtù patin amṣàjìn ọlọ́ni àtọ̀ tá a fi dá yín kì í ṣe tẹyọ kan tọkùnrin nìkan ò lè dèèyàn kò ṣeé ṣe àmùṣáájì ni ó gbọ́dọ̀ wà míìsì pẹ̀lú tóbìnrin sọ ọ̀rọ̀ bí jẹ́ pé àwọn afọ́jọ́ pé not fatin àmùṣáájì tọkùnrin nìkan kí wọ́n dàgbà kò lè dèèyàn kò lè dèèyàn àwọn tó ń gbàtọ̀ lórílẹ̀ ayé lónìí àwọn àpáàní èèyàn lè gbàtọ̀ kan kó gbàtọ̀ kejì kó gbé sínú ibì kan tó bá ti jẹ́ pé ọkọ àtìyàwó bá ní wọ́n lè gbà lọ́kẹ́ ìgbàtọ́ àtọkùnrin kan kẹ́ lọ́gbàtọ́ obìnrin kan kẹ́ ẹ̀dá pọ̀ zina náà látọ̀ kàdà sí kàsí so zina lọ́wọ́ bọ́ kàsí àwọn afáàní kò lẹ́tọ̀ láti jẹ bẹ́ẹ̀ so agbàtọ̀ afẹ́ bímọ àwọn afáàní alẹ́gbàtọ̀ bẹ́ẹ̀ ni tóbìnrin kan àti tọkùnrin kan tá a gbà tí wọ́n jọ jẹ́ ọkọ àtìyàwó so alẹ́gbàá lẹ́yìn wá gbà náà a lè gba àtọ̀ ìyàwó tàbí ìyáálé ká da pọ̀ mọ́ ti ọkọ ká wá plant ẹ̀ sí inú ìyàwó tàbí ìyáálé kò sí tó burú mẹ́. so àwọn kan méjèèjì àwọn afáàfọ ọ̀hún so àtọ̀ gbọ́dọ̀ jẹ́ mix up i'm charging àgbọ́dọ̀ mọ́rin àtọ̀ akọ àti kí ni ọ àtọ̀ abo tá a dàpọ̀ mọ́ra wọn ọlọ́wọ́ a máa fẹ́ kó jẹ́ pé àtọ̀ akọ tó lẹ́tọ̀ọ́ àti àtọ́kíní ọ abo èyí tó lẹ́tọ̀ọ́ òun la ṣe kíní ọ òun la dàpọ̀ mọ́ra wọn ọlọ́ni ẹ̀yin ọmọ ènìyàn nígbà tá a fẹ́ dá yín ìbọ̀dá dídá yín o mi nọ́tìfà tì í ọlọ́run ti wá ṣàlàyé nọ́tìfà yẹn tọkùnrin yakurujú mi bẹ́ẹ̀ ni sulbi wàtàrọ̀ ìbí òun jáde láti ibi ìbàdí wọn ní eegun oní ibi spinal cord eegun ẹ̀yìn ẹni ibẹ̀ ni ti ń jáde tẹ́gun yẹn bá fi lè kán báyìí ohun tí o lè bímọ mọ́ o ti parí kò lè bí nǹkan kan mọ́ sọ kò lè o ti parí kò lè bí nǹkan kan mọ́ ibẹ̀ àtọ̀yẹ́ wa ọlọ́run sọ bẹ́ẹ̀ wàtàrọ́ ibì tóbìnrin igbáyà lọ́wọ́ ibo sẹ́ńtà bo lọ́wọ́ ibi eegun bí igbáyà ibi tí tó bá yẹ kó bá gbé ṣéènì sọ́rùn ibi tí bẹ́ẹ̀ kí ni ẹ máa dúró sí wọ́n níbẹ̀ làtọ̀yẹ́ máa wà tíwẹ̀ náà bá ti kán dànù olóòlè mi nǹkan kan ọlọ́run bá sọ ibi tí wa sọ. <laughs>

ọlọ́run ní pẹ̀lú bá ti wá dá yín látara àtọ̀ yẹn náà kí ló wá tún wá wá dì í. ọlọ́run ní fa ìdá ìdánpẹ̀ ní ìdá àfùjà ìyà lójú ẹsẹ̀ tẹ́ ẹ bá dijú báyìí ọmọ tẹ́ ẹ sunrun rẹ̀ ìsìn ilẹ̀ rí tí ó ga jù yín lọ yìí ọmọ dẹ́gbẹ̀yìn lẹ sunrun ẹ̀ tẹ́ ẹ lè máa rántí jọ́ sunrun ẹ̀ gan tẹ́ ẹ máa rántí tẹ́ ìgò bàbá gan ọmọ rántí gbé <laughs> ọmọ kì í jẹ́ tó lọ fún ìyá rẹ ní kiri tí à ń tẹ̀lé rárá lọ dáadọ́ tó ọmọ rẹ níjọ́ tó sunrun rẹ̀ yóò sì ti ga bù ọmọ lẹ̀ tí ọ̀gá ọba sọ́ra kí ó gbé ọmọ yìí wọlé lómi. <laughs> ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ni ewúbídẹ́ẹ̀tì ewúbídẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ wa ẹ wà á di ẹ wà á di kọ́ lè jà sọ mùbíìnù ayùbíìnù ujata ẹni tó mọ̀ mú philosophy wa àti ó fi yege sí ọ̀rọ̀ ẹni tí ó máa ṣàfihàn àwọn nǹkan kan tí ó máa sọ pé ò lè sí kò lè sọ́lọ́hún <laughs> ẹ̀dọ́ pé ọlọ́run sọ mi tó ti da bẹ́ẹ̀ ti wà ní lójú ẹsẹ̀ ìdá bẹ́ẹ̀ ti wọ̀ yẹn náà ojú ẹsẹ̀ náà lẹ́wàá di èèyàn tí ó tóbi kọ̀ sí ìmùn inú kẹ́ jẹ́ kọ̀ sí ìmùn kẹ́ ẹ máa dìvẹ́ǹdì ọlọ́run ọ̀ kọ̀ sí ìmùn àbí kẹ́ ẹ jẹ́ ń dọ́ pé yóò máa takọ́ lọ́hùn ìkànnì méjì lẹ́jẹ̀ẹ́ ọlọ́run níbi dáadé dáyín nu ẹ wà jẹ mu bíìlì so tùbínú na ùjátakùnù inú pé pé ẹ máa ṣàfihàn ùjá yín fọlọ́n pé ọlọ́run ló yẹ ká jọ́sìn fún un gbogbo wa tá à ń sọ yìí ibi àtọ̀ kékeré láti bẹ̀rẹ̀ ni tàbí kó jẹ́ pé ẹlòmíràn ọmọ ṣẹ́gun rárá ẹ má dá lóhùn dá lóhùn kò sí tọ́lọ́ ọlọ́run ọlọ́run ò ní hún sí òun ẹlòmíràn ọmọ sọ bẹ́ẹ̀ ẹlòmíràn ọmọ ah, ẹbí tó yẹ ká gbẹ́sìn lọ nìyí kì í ṣe pété kì í sọ̀rọ̀ ọlọ́run àwọn èèyàn àwọn èèyàn lọ́yẹ ká sìn ọlọ́run ní bọ́yá dídì nìyẹn ìkànnì méjì lè yàn jẹ gbogbo àti bẹ̀rẹ̀ nìyẹn ibi àtọ ni sọ kéde ẹ̀pẹ́ ó kàn pẹ́ ní kinní ni ó pẹ́ gbé èèyàn ò gbé ẹ̀ thirty years kinní kan ó kinní yẹn ló fi pẹ́ gbogbo ajá òní bí wa náà bá bá ronú pé gbà òní bí wa àwọn náà kankan wẹ̀yìn náà wọ́n kàn rí àwọn ọmọ ẹ̀ má ti dàgbàlagbà wọn gbàmọ́ yẹn lọ́kẹ́ àwọn àmì máa ti dàgbà lagbà ọmọ tàbí jò ní máa ti dàgbà lagbà ọlọ́ni kì í pẹ́ fàyídà lójú ẹsẹ̀ náà lẹ́rọ mọ́ yìí ni ó tún máa tọ́ pé bàbá dádì mi kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ sà dádì kò lè rí bẹ́ẹ̀ so <laughs> dádì dọ́gà lójú ẹsẹ̀ náà ni ẹjọ́ máa fa ẹjọ́ máa ọmọ rẹ àtọwọ́ ẹjọ́ máa fa báyìí ọmọ rẹ ó tún lé ọba lójú ẹsẹ̀ làgádì gbogbo tí wọ́n ti lé bá láyé ọmọ yẹn ó tún bọ̀ ọlọ́run ẹni kó tún lówó ju ọ̀lọ́ ọlọ́run yẹn ni kò ní làkà ìjọ ọlọ ọlọ́run yẹn ni kò nípò jù ọ lọ ọlọ́run yẹn ni kò níyì jù ọ lọ lójú ẹsẹ̀ wọn tó bí báyìí sọlọ́run yẹn lọ́wọ́ àmọ́ ta lọ́wọ́ àmọ́ ta ọlọ́run tó dá tó dá látara rẹ ó dá látara rẹ ó tún wá ní ó tóbi jù ọ lọ ṣé wàá lọ́wọ́ á tóbi jù ọlọ́run lọ ah, sọlọ́tara bẹ́ẹ̀ ah, ọlọ́run bá ń júwe fún wa o pé kò ju kankan náà lọ àkànkù òníbi tọ́ àdìbí tó yẹ kí ni o dáadáa lágbára ibi alágbára náà á padà dẹ̀ tí ọ̀lẹ́ náà ní last so látara bẹ́ẹ̀ jẹ́ gbìyànjú ká máa ń kátà ń ṣe ọlọmọsí àṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ètò àgbọ̀ kọlọ́njọ sí wa láǹfààní kọlọ́njọ wúlò fún wa subhanaka wa bihamdi shada la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum. ẹni pé a gba àtọ̀ ọkọ ẹ̀yin kọ́lẹ̀ dáhùn a gba àtọ̀ ọkọ ká gba ìyàwó àkọ́kọ́ ká lọ gbé sínú ìyàwó ẹlẹ́ẹ̀kẹta tó máa bímọ tán tá la fẹ́ sàfihàn ọmọ sínú àwọn ìyàwó méjèèjì. so alhamdulilayi ramin so ṣéèkù wọn béèrè wípé a gba àtọ̀ láti ọ̀dọ̀ ọkùnrin kan àtobìnrin kan ní pé a lè gbà lọ́dọ̀ ìyàwó àti ọkọ káwá gbé sínú ìyàwó. Uh, ìyáálé tàbí ẹni ìyàwó kan náà àwọn ìyàwó ẹni yẹn nǹkan tó fi wáyé ni wípé assistance oní wọn fẹ́ ṣe fẹ́ni tí ò lè bí ọmọ ṣé ó ní sìn báyìí so assistance ni òun ni wọ́n fẹ́ ṣe fún ẹ lóye pé kò lè bí ọmọ àwọn tí yẹn lè bímọ rárá so wọ́n lè bímọ wọ́n fẹ́ ṣe assistance fẹ́ni tí ò lè bímọ so clear ní sìn báyìí so ìjọba jẹ́ pé àwọn àfáà fi sọ́ tán nìyẹn wípé ní ilé ayé nǹkan tán wá ni pé assistance yẹn náà ni wọ́n ń wá ní ilé ayé yìí gbé náà bò pé kí ọkùnrin kan kí wọ́n lọ kóbìnrin kan wá ẹ̀pù ẹ̀ tí ò ṣe kí ni o tí ò kì í ṣe ìyàwó ẹ̀ rárá pé kọ́ wá ẹ̀pù ẹ̀ ṣùgbọ́n ilé ìfẹ́ ẹ̀pù ẹ̀ ni láti jẹ́ pé kó gbé kinní yẹn sínú tó bá ti wá gbé sínú wúńbù ẹ̀ òun ni yóò máa jẹ nǹkan tó wà nínú yàrá rẹ̀ ọ̀nà obìnrin ni ó ti máa ẹtìjẹ́ ní sẹ́yìn ni ó ti mọ tí ẹ kò lè pàfọ́ọ̀mù dáadáa ni so inú rẹ̀ ni ó ti máa jẹ ni ó ti máa mu inú ẹ̀ ló gbé tó fi bì so obìnrin tó bímọ yẹn náà la máa kà sí kíni o ìyá rẹ̀ àtàkùn kíni ẹ bá dá dúró lọ́tọ̀ tẹ́gbẹ́ wọn ò débẹ̀ rárá onìkan ló develop fúnra ẹ̀ tó fi wá di ọmọ tí wọn ò gbé sínú obìnrin yẹn ó máa jẹ ọmọ fún ẹni tó ń gba ọ̀tọ̀ rẹ̀ so ní ẹ ti jẹ nìyẹn so ẹni tó gbé ọmọ yẹn sínú òun náà ni wọn fún lọ́mọ tó kí wọn bẹ́ẹ̀ pè ó máa lọ́mọ ni tó báyìí dídé ní ọmọ ọmọ ti ní àtọ̀ ti ní nǹkan tó fi ń develop o máa máa jẹ nǹkan kan láti inú kí ni o ìyá yẹn bẹ́ẹ̀ náà ló ti máa develop so látara bẹ́ẹ̀ òní á gbà pé òní òní ọmọ. ìbéèrè tèmi ni pé àrí pé láwùjọ ní àwùjọ wa ń bì báyìí a máa ń rí ní àmọ́ ráwọn èèyàn anabi sọlá sọlá wọn máa fánẹbi ní àwọn oríkì kan wọn á fẹ́ béèrè pé ṣé àwọn oríkì yìí tún bá a mu bí kò wọn pànẹbi ní adéwálé àwọn gbèsè anabi jẹ yorùbá ní àbíbò ní tó ń fánẹbi ní adéwálé ọlálékan àti akẹ́yìndé gbẹ̀gbọ́n àgbébò ní ọ̀rọ̀ ẹ̀ ṣe. sọ aláǹdí abara mi lára problem ta ní láwùjọ wa níbí ò nìyẹn sọ lára problem ta ní láwùjọ wa ó máa ń wà bẹ́ẹ̀ táwọn yóò máa fún ànábì ní orúkọ ṣùgbọ́n tó bá kó bá fẹ́ túmọ̀ orúkọ ànábì tá a gbà wọlé lọ́dọ̀ rẹ̀ wàá mú ìtumọ̀ wá wàá mú lárúbáwá yẹn wá ó fẹ́ pa ànábì ní khatamul anbiya so òpin àwọn ànábì ọlọ́run ó dẹ̀ tún wá jẹ́ imamul mursalin aṣáájú àwọn òjíṣẹ́ kẹ́hìn fún wa pé tó fẹ́ pé akẹ́yìndé gbẹ̀gbọ́n so bẹ́ẹ̀ tó fẹ́ fi pé kẹ́límà yẹn nìyẹn pẹ̀lẹ́pẹ̀ kálímà yẹn kọ́ ló túmọ̀ sí lọ́dọ̀ kínní sọ òun lọ́pẹ́ kó tó dé òun ni kọ́ támù ọlọ́run á ṣe la ṣáájú wọn sọ ẹ̀rí pé gbólóhùn yẹn ọpẹ́ ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀dígẹ́ nǹkan ti mẹ̀ ṣùgbọ́n ní àwọn adéwálé nǹkan kan àwọn yẹn ní túmọ̀ tá a lè fà jáde tá a lè mú jáde ṣùgbọ́n kó kọ́ mú nǹkan tó mú wá yẹn kọ́ sọ wípé kọ́ támù lẹ́ àǹbìyá wa ìmáàmù mọ̀rẹ́sẹ̀lẹ̀ torí ẹ̀ làwọn yẹn fi ń kọ́ ọlọ́run nànẹ́bì ní kí ni ọ ẹ̀ tó kàn ìdè tó gba so àwọn èèyàn gbọ́ yé pé ní tó fẹ́ túmọ̀ ń bẹ̀ yẹn ní tó ní tó lọ sí ṣùgbọ́n àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ kò ní túmọ̀ ọ̀làlẹ̀ kan ní sí kò ní túmọ̀ tó dúró ní túmọ̀ sí kò ní ọdún mú wa níbẹ̀ sọ nam oní nǹkan sọ kọ́lọ́mọ̀ bá kó kó tọ́ wa sọ́nà so bí yẹn ti jẹ́ nìyẹn kọ́lọ́ kó tọ́ wa sọ́nà nam. salamu alaykum. wa aleykum salaam. ìbéèrè mi ni pé mo rí àdìsí kan lórí ọjọ́ jumua so àdìsí yẹn ó fi ń yé wọn pé ó ṣàǹsọ àwọn sífà tí ọjọ́ jumua ní ó sọ gbogbo ẹ̀ lóríṣiríṣi pé ìjọ náà ni ayé máa parẹ́ ìjọ náà ni ìbẹ̀rẹ̀ ayé ṣàǹsọ gbogbo àwọn bọ̀ ibi tí mo wá rí tó fẹ́ rú lójú mẹ́ pé wọ́n á fi yé pé ọjọ́ jímọ̀ ó tún tóbi ju àbí kí n lo pé báyọ̀ lóore jọjọ́ yídì àtọjọ́ ọjọ́ eh, ọdún méjèèjì ipò lóore jù wọ́n lọ. mo á rí nínú ìparí àdìsí yẹn pé Ibnu Majah ni ó gbà wá so àdìsí mo fẹ́ yé mi mo fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn tó ń kírun báyìí tó ń kírun a sì ti gbọ́ pé téèyàn bá ń kírun kò lẹ́tọ̀ọ́ fún ẹnìkankan kí ó gbáwájú ẹni tó ń kírun but nígbà tí ẹni wá ń kírun kíní kan wá wà níbi wá dúró síbi kò gba wájú ẹ̀ kọjá kó wá náwó mú bẹ́ẹ̀ náwó mú nǹkan níbẹ̀ so mo fẹ́ kẹ́ bá mi ǹjẹ́ nìyẹn lẹ́tọ̀ọ́ láti lè ṣe bẹ́ẹ̀ àbí kò lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ sọ aláàkọ ìbéèrè yẹn àdìsí tí ó sọ̀rọ̀ nípa ọjọ́ jimá jimá tó tóbi ni òun náà ni ọjọ́ tó àwọn ọjọ́ dẹ̀ ń sọ pé ọjọ́ yídì àbí nǹkan kan àwọn kan kọ̀ọ̀kan ni so ọjọ́ jima dá dúró pé ọjọ́ kan náà ọjọ́ kan náà àwọn ọjọ́ ní ọjọ́ yídì ó bọ̀ sí ó sì lè bọ́jọ́ sí ọjọ́ náà so ọjọ́ dá dúró lọ́tọ̀ lọ táàdì sí ẹ bá lálàáfíà mi ti pàdé rú àdìsí báyẹn ṣùgbọ́n ó ṣe ọjọ́ kan tó tóbi tó gbé ẹni ọjọ́ ló ṣe kíni o ló lè bọ́ sí tiẹ̀ so tá a bá ń sọ̀rọ̀ ọjọ́ ọjọ́ Jímọ̀ ló tóbi tá a bá ń sọ̀rọ̀ oṣù oṣù Ramadan ló ṣe kíni o òun ló tóbi so eléyìí kò sí wàhálà kankan nínú àdìsí yẹn ní ìdájọ́ kí wọ́n bá kọ́ báyìí náà so téèyàn bá ń kírun lọ́wọ́lọ́wọ́ èèyàn lè dúró níwájú ẹni tó ń kírun báyìí tí ó mú nǹkan tó fẹ́ mú tí ó sì kúrò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mò ń kírun lọ́wọ́ mo kọjú báyìí mo ti kọjú èèyàn lè dúró wájú mi báyìí tí ó mú tó fẹ́ mú tí ó sì padà kọ̀ọ̀kọ̀já níwájú mi ó dúró níwájú mi so èèyàn wa náwó mú nǹkan báyìí ó náwó padà báyìí kọ̀ọ̀kọ̀já níwájú mi so nǹkan ló mú gbogbo ara rẹ̀ kọjá ó lè mú nǹkan yẹn lè padà so kò sí nǹkan tó ní nǹkan kan ṣe pẹ̀lú wọn pẹ̀lú ẹ̀ náà. naam sọ́n kọ́sọ̀ mi gbà ń ka àwọn orúkọ ọlọ́run lánàá so ẹ̀ka bíi seventy eight fún wa nù Quran ìyókù ẹ̀ka fún wa nù hadith tó máa fẹ́ béèrè yìí pé tá a bá fẹ́ sọ orúkọ ọmọ so wọ́n ní kí a máa fi abdu sí àwọn orúkọ ọlọ́run tàwé fún àwọn ọmọ wa mo máa fẹ́ béèrè yìí pé ìtẹ̀ kanú hadith yẹn àwọn kan wà tó jẹ́ yìí pé irú tọ́yìbù ń sìn yẹn kanú hadith ṣé irú yẹn náà ṣe á fi abdu sí abdu ní ustaz fẹ́ sọ lóyún fún wa ní abala yẹn so ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn ń kírun lọ́wọ́ so èèyàn ti mọ̀ yí pé èèyàn fẹ́ kírun rákà mẹ́rin so wá kí rákà mẹ́ta ó ti mọ̀ pé ti dírun kù so ti wá ní àníyàn pé òun máa ṣe kọ̀bùlì so ìgbà tó fi kí ìgbà tó fi dìde kó mú rákà ẹyọ kan tó kù yẹn wá ó ti sálámọ̀ rẹ̀ di so ìgbà tó fi dìde kó mú rákà ẹyọ kan yẹn wá ó ti tún wá gbàgbé pé òun ti ó yẹ kó òun ṣe kọ̀bùlì ó ti wá sálámọ̀ bó ṣe wá dé ẹ̀rọ ọ̀nà mọ́ṣáláṣí ó kì ah, á alhamdulilayi alákọ̀ọ́kọ́ ìbéèrè yìí ni pé tọ́jú ìbárokọ ọlọ́run ló wà so a fún alánà wípé ó kọ tá a lè dá fúnra wa náà ni a lè pè yàn ní a lè pè ní abdul tọ́yìb ètò bá kọ́ la fẹ́ sọ a a máa ní lásán kò sí nǹkan tó burú a máa jẹ́ ẹ̀ à nígbà so tọ́yìbù ni pé nǹkan tó rẹwà tó dáa ẹni tó rẹwà so ọlọ́run jẹ́ jẹ̀míìl nǹka pé yẹn ní abdul jẹ̀míìl ọ̀ka pé ní kíni ọ jẹ̀míìl so kò sí nǹkan tí ó burú bẹ so nínú ìbéèrè yín ẹlẹ́kẹ eh, ìbéèrè yín ẹlẹ́kejì òun náà ní wípé ẹni tó jẹ́ wípé ìrun rẹ̀ ó fẹ́ san nǹkan kan bẹ́ẹ̀ ó ti wá gbàgbé so ó fẹ́ san kọ̀bùlí ni fún yẹn kan ló fẹ́ san ó wá dẹnu mọ́sálásí ó wá ó wá rántí ó wá padà àwọn afáàní pé kó padà kó lọ forí kanlẹ̀ rẹ̀ so kó padà kó lọ sí kí o kó lọ fi orí kanlẹ̀ tó wà lẹ́ forí kanlẹ̀ tán ó jókòó alẹ́ fi kọ̀bùlì san bàdí alẹ́ fi bàdí ṣe kí o alẹ́ fi san kọ̀bùlì mẹ́ta yẹn wà máa wò ní pé ó wà nù kọ́ ìdàkọ́dá àwọn yẹn kan gbé kalẹ̀ yìí pé téèyàn bá ti yíjú kò ní kíbla ìrun yẹn ti bàjẹ́ so kọ́ídà yẹn wà bẹ́ẹ̀ ṣùgbọ́n àdìsí wà lẹ́gbẹ̀ẹ́ ànífíṣẹ́ sálàm gángan yíjú kò ń kíbla ó kínú rákà méjì rákà méjì òun ló kí kò dẹ̀ mà òun ní ògbéru ti pé ọba sálámà àyàbá sí sọ̀rọ̀ àwọn bí gan ti kú ó ti ṣe kí tán wọ́n ṣe wọ́n sọ fún yín pé irun méjì la kí ṣé irun ti dínkù ni wọ́n ní irun ò dínkù mélòó la kí méjì mẹ́rin ló yẹ ká kí ó sì padà pọ̀jù ó kírun ẹ̀ ó kí méjì tó kù wọ́n sì ṣe tẹ́ kí wọ́n ṣe wọ́n ṣe bàdí lẹ́yìn bàdá ṣe tán wọ́n bẹ̀. so èyí tó lè máa jẹ́ kí gbèdéke irun ó lágbára èèyàn ti sórí ìsìn irun eléyìí ti lọ nìyẹn lọ́sẹ̀ lọ́sẹ̀ àlùwàlà so bàdó ti só yẹn lọ́sẹ̀ lọ́sẹ̀ àlùwàlà bóyá lẹ́yìn ìgbà yẹn àwọn afẹ́ ò sọ gbèdéke sùn wọ́n bá ti kírun míì lẹ́yìn ìgbà náà bẹ́ẹ̀ ló ti kírun míì ó ti kí bẹ́ẹ̀ Assalamu alaikum ìbéèrè mi ni wípé bí àwọn afa ṣàlàyé pé tí àsìkò oorun ò bá tí ì wọlé tí èèyàn bá kí irun sílẹ̀ bí ìgbà téèyàn ní náfìlì ni tó bá jẹ́ pé èèyàn jẹ súrì ń sìn bóyá mọ́sìkì téèyàn ti wá fẹ́ kírun asiri wọn irun ò tí ì wọlé tí wọ́n fi gbérun dúró ṣé ẹni tó jẹ súrì yẹn lè jọ ìwọ̀n láníyàn pé súrì lòún fẹ́ kí tó bá kírun tán kó wá mú asiri tiẹ̀ wá ẹlẹ́ẹ̀kejì ni wípé tí wọ́n bá kí ìṣá ìtàn bá ṣe wà ní àsìkò rọ̀mọ́dán yìí tí ìmáàmù ti wá bẹ̀rẹ̀ tàràwì pẹ̀lú àwọn jàmá táwọn kan bá wọlé tí wọ́n ti kí ìṣáì ǹjẹ́ wọ́n lè tún kóra wọn jọ ní jàmá kan máa san ìṣáì tiwọn nígbà tí ìmáàmù ti ń kí tàràwì lọ. so ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ òun náà ní pé ẹni tó jẹ zúrì tó bá wọn tí wọ́n ń kí asri ó dẹ̀ màmá dájú wípé asri tí wọ́n ń kí yìí wọn ò kì í ní àsìkò rẹ̀ àwọn fẹ́ kí laago mẹ́rin á sì tẹ̀ wọlé laago mẹ́rin kọjá ìṣẹ́jú márùn-ún so irú ẹni yìí kò ní bá wọn kírun torí wípé ìtàbí ní kó má bá wọn kírun gbogbo wọn wọn ò nírun o ti mọ̀ pé ìmáàmù ò nírun èèyàn ò lè mọ̀ pé ìmáàmù ò nírun kọ́ wa lọ kírun lẹ́yìn ìmáàmù lápèjúwe ní sin báyìí ìmáàmù yìí o tó fẹ́ kírun fún wa yìí o ó ní jánábàlà ẹ̀ wá ní ebi èmi fẹ́ kírun tèmi lẹ́yìn ẹ̀ ni <laughs> tí màá bá kírun fún yín tí yóò mọ̀ pé ìmáàmù gẹ́gẹ́ mọ̀ pé òun ní jánábà la ṣùgbọ́n wọ́n tọ́ wà lẹ́yìn ọ̀mọ̀ pé màmú ní jánábà la ọ wá kírun tán wá ní ẹ̀ màrí ẹ̀ rárírun tí mo kí fún yín mo ní jánábà la mo mọ̀ kí fún yín ní òòrí ti kọ́ sànù padà torí pé kí ni ìwọ ọ̀mọ̀ pé ó ní jánábà la tó fi kírun ṣùgbọ́n ní sìn wọ́n ti mọ̀ wípé kí ni o irun ò tí ì tó ìyẹn ni pé tó wọ mọ́sálásí ìwọ ọ̀mọ̀ wípé zúrì tó fẹ́ kí pẹ̀láwọn ọ mọ̀ wípé asiri ti di pé four oh five àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ dàrú ní four four ìwọ wá kí zuri pẹ̀lú wọn ó ní zuri yẹn ṣùgbọ́n ìgbà tó ti lè mọ̀ wípé gbogbo wọn ò ní nírun ò lè kírun pẹ̀lú ṣàlàyé mi yé bá ní sí i ẹlẹ́kejì ni pé ẹ bá débi mọ́sálásí àwa náà káwa náà ó fi rora wa wò ìmáàmù kírun lọ níwájú àwọn èèyàn wa dé lẹ́yìn wọ́n tún wá gbé ìṣá yìí hospital wà kó jẹ́ pé àwọn tó máa dé lẹ́yìn gangan wọ́n lè pọ̀ ju àwọn tó wà ní wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pọ̀ ju àwọn tó wà mọ́sálásí lọ ó pọ́sibú bẹ́ẹ̀ so tí wọ́n bá dé tí wọ́n pọ̀ tí wọ́n tóbi sáfù bíi mẹ́ta mẹ́rin wọ́n mú dẹ́fẹ̀ máa kéwú sókè ẹnìkan náà wà wájú ọ̀fẹ́ máa kéwú sókè ṣé wọ́n ní máa dira wọn lọ́wọ́ ẹ wá bẹ́ẹ̀ ẹ jẹ́ pé kí wọ́n jọyìn ìmáàmù tó ń kírun ànábì kírun fáwọn èèyàn lójú ogun ìrun ojú ogun ni méjìlá ànábì fẹ́ kí lójú ogun ó kí méjì fáwọn kan ó sálámà ó tún wá bẹ̀rẹ̀ òun náà ló tún wá fẹ́ kírun fún wọn náà irun tó ń kí fáwọn tó kù yẹn ó yan náà fílà àwọn yẹn náà tó tún wá kírun ọ̀ràn yẹn lẹ́yìn ẹ̀ bàtà ti rírun eléyìí àwọn bá sọ pé ẹ ti bá yan náà fílà alẹ́ kírun kí ni o irun ọ̀ràn yẹn lẹ́yìn ẹ̀ bàtà ti rẹ́ẹ̀rì kò nídìí ká máa dààmú ara wa mọ́ káyọ̀sẹ̀ wa sọ yí pé àfi tí kálukú bá tó kírun rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ṣé ní sinmi ó máa máa jẹ́ pé àwọn táǹkìrù lẹ́yìn yóò ti jẹ́ pé ọ̀rọ̀ tiwa ó máa pọ̀ kódà bẹ́ẹ̀ nǹkan ní máa ṣẹlẹ̀ mọ́ṣáláṣí ẹnìkan ti bẹ̀rẹ̀ ẹrun tiẹ̀ lẹ́yìn ìṣáì tiẹ̀ ó ti ń kí àwọn méjì wá dé àwọn òpè káwọn kí jàmá wọn lè má jọ yẹn nìyẹn àwọn náà tún mú tiwọn náà lọ́tọ̀ àwọn ọmọ kí jàmá tiwọn eléyìí náà ọmọ kí jàmá tiẹ̀ náà kálukú ọmọ ṣe pé wọ́n ṣe so ìdọ́lá jẹ́ pé àwa dá jẹ́ mùsùlùmí ìjọ kan lọ́lọ́run ṣe wá gbogbo tí ọba ti máa pa wá pọ̀ yẹn lọ́lọ́run bó máa mú wá yóò máa mú wa ẹni bí yẹ pé ká jọyìn ara wa yẹn ká fi kírun sọ́kàtà ti rẹ́ẹ̀rì yẹn olófin dájú pé ká sọ pé kẹ́nìkan tó máa dákẹ́ wọn lẹ́yìn lọ ṣùgbọ́n tá a bá fẹ́ kí jẹ̀mọ́ alẹ́ bọ́ ta mọ́sálásí so àwọn afá àgbàgbé tá a bá bọ́ sí ká máa kí a bá mọ̀ pé a fẹ́ káwọn ọmọ pé ẹ mọ́ àfẹ́ gba káwọn yóò kírun pẹ̀lú kíní báyẹn àbí kò tẹ́ ọlọ́run gbé àwọ̀ rẹ bọ́ síta mọ́sálásí àyè kan wà níta mọ́sálásí ẹ̀kìtì yín bẹ̀ tẹ́ bá kí tán ẹ̀wọ̀n mọ́sálásí kí wàá wọn jọ ìwọ náà. naam ọ̀yá ọ̀yá. so ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé wọ́n sọ pé àwọn kan wọ́n ní wọ iná bákan náà wọ́n sì ní wọ àlùjánnà so ṣé ọ̀rọ̀ yẹn ṣé ó fẹsẹ̀ múlẹ̀ tó bá dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ irú àwọn èèyàn wo ni wọ́n ó fọ́ sí agbọ́nrin rẹ̀ so ìbéèrè kejì ni pé bóyá òjò rọ̀ àwọn afẹ́mujámù wà àti wọ́n ti kí mọ́gìrìbì so ṣùgbọ́n mọ́ṣáláṣí àwọn ò fara mọ́ jámù tiwọn so ìdájọ́ tiwọn so àwọn kan wá wò pé àwọn fẹ́ kí jámù tá a ṣe ṣé àwọn náà lè wọ́n lè kàn bọ́ sẹ́yìn inú mọ́ṣáláṣí àbí kàn bọ́ síta so láti mú jámù tiwọn wá so. so lábẹ́ ọ̀rọ̀ mi eh, ìbéèrè yín alákọ̀ọ́kọ́ mo ti hàn ìbéèrè alákọ̀ọ́kọ́ sọ àwọn tí ò ní wọná tí ò ní wà lìjánná àwọn èèyàn sì àlámọ̀rí yẹn gbọ́yé òun ló ń dààmú àwọn èèyàn ní ìjọba àlùkìyámà àwọn kan wà orí jáyà kọ̀ọ̀rọ̀ inú sátú tauba àwọn eléyìí ẹ̀ṣẹ̀ wọn àti dáadáa wọn ó ṣe déédéé ara wọn so ẹ̀ṣẹ̀ wọn àti àìdá wọn ṣe déédéé ara wọn wọ́n wá wá dúró báyìí ọ̀rọ̀ wọn ẹ̀dígẹ́ ní sinmi àdídì sọ pé kí ni o iná ni àbálìjàn náà ọlọ́run wa ló ń ṣàforíjì fún ẹ fún ọmọ àlọ́ àlìjàn náà kò sí pé nìkan wà pé ibi tí ọwọ́ àmọ́ wa ń gbèsè ayé tiẹ̀ lọ ni pé kò wà lálìjàn náà kò wà nù náà ẹlẹ́bí tí wàá sọ di pé àwọn kan wà wọ́n wà lálìjàn náà àwọn kan wà àwọn kan wà wọ́n ní wà lálìjàn rárá ara o ẹni yẹn ìsọkúsọ lẹni yẹn ń sọ so ẹdíjẹ ní gbogbo àwọn eléyìí ọwọ àánú bẹ́ẹ̀ tẹfsiri ẹdẹ wà pé Ọlọ́run bọ wà yọ́nú sí wọn wọn máa wò pé bóòlù ọ̀rọ̀ àwọn fẹẹ já sí Ọlọ́run yọ́nú sí gbogbo Ọlọ́run bọ yọ́nú sí Ọlọ́run bá wà sọ wọn di ẹni àlùjáná pẹ̀lú àánú rẹ̀ nam méjì ni èèyàn wà lálùjáná èèyàn wà nù náà kò sí pé nìkan wà wà àṣẹ abúlé so àwọn yẹn ti sì gbọ́ yé àwọn yẹn ti wà lọ mú rọjò mọ́ bẹ́ẹ̀ yìí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yìí mọ́sálásí tí wọ́n bá dùn akẹ́kẹ́ kí jámùú ẹ kírun yín ní ẹyọ kọ̀ọ̀kan fún ara yín kẹ́ kí jámùú yẹn ẹ bá ti kí mọ́gírìbì tán ẹ má kí ní jàmá kẹ́ wọ́n bá dá mọ́sálásí rú ẹ lè kí lẹ́yọ kọ̀ọ̀kan fún ara yín kálukó dáràn ẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك